لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته فيقول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين الحمد لله إن آي آي من قتلنا تسلايخنا إن آي ميتة تسواج إن سورة الأنعام نكوابو تسجعنا آية. يعني kíkà sí ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn àti àwọn àdé tí eléyìí fi jẹ́ ọ̀ràn yẹn fún wa láti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ń fi yé wa nínú àwọn àyà eléyìí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé àwọn kèfèrí tí wọ́n máa tọrọ. àwọn àmì lọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam pé àwọn àmì yẹn yóò jẹ́ kí àwọn gbàgbọ́ táwọn àmì yẹn bá dé tí wọ́n sì gbàgbọ́ lódodo kò dájú pé wọ́n gbàgbọ́ lódodo kìí sí tọrọ àmì. ṣùgbọ́n gbogbo ẹni tó tọrọ kọ́lọ́run ọba kó mú àmì kan wá fún àwọn kìí ṣe gbogbo wọn ló gbàgbọ́ torí pé nígbà tí àmì bá dé nígbà tí àmì bá dé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tọ́lọ́ wọn fi àmì ránṣẹ́ sí wọn máa ṣá ìgbàgbọ́ nítòsí ti mú yín. tó ṣe pé nígbà tí àmì yẹn dé tó ṣe pé nígbà tí àmì yẹn dé ẹ ìparun lẹ kọ̀wé sí wọn ìparun yóò sì dé láì kò sí iyèméjì níbẹ̀ ọlọ́run ti síwájú ṣáájú ni wọ́n ṣe.

إلا كانوا عنها معرضين kò sí àmì kan tí ó wá bá àwọn aláìgbàgbọ́ nínú àwọn àmì ọlọ́run ọba rẹ̀ àmì tí ń tọ́ka sí wahdaniyatillah wa sidqi rusulihi àwọn àmì tí ń tọ́ka sí ìjọkan ṣoṣo àti pé òdodo ìní táwọn aránṣẹ́ rẹ̀ mú wá kì í dé wá ọ̀sẹ̀ bọ́ kìí sì dé wá báwọn kèfèrí àyàfi kó ṣe é pé dípò kí wọ́n tara àwọn àmì ọlọ́run bá gbọ́ kí wọ́n sì tara àmì yẹn mọ àwọn àránṣẹ́ ọlọ́run lólódodo kàkà bẹ́ẹ̀ wọ́n máa tara àwọn àmì yẹn dẹni tí ó tún kọ̀yìn sí tọ́lọ́run bá sí ni. torí ẹ̀ àmì. àwọn èèyàn anábì ọlọrun tó ń tọrọ rẹ̀ ọjọ́ ti pẹ sámi bá sì dé wọn yìí sábà gbàgbọ́ anábì tọrọ gbogbo àwọn anábì táwọn ti ṣáájú oníkálukú wọn ìṣe ni máa mú àmì wá fáwọn èèyàn wọn tó ṣe pé táwọn èèyàn kí lánàá tí wọ́n lè rí mú wá fún wa tí ó mú wa mọ̀ pé ọlọ́run ọba lọ́rọ̀ ń sẹ́. Ànábì Salih alayhi salam sì bẹ ọlọ́run ọba wa ọlọ́run múra kún mi jáde láti inú àpáta. Kàkà kí wọ́n tara rẹ̀ kí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ pé ẹnìkan lè ṣe léyìí àfi ẹlẹ́dàá sọ́mà àtìlẹ̀ wọ́n ṣàgbàgbọ́. wọ́n pété pọ̀ wọ́n pawọ́ pọ̀ wọ́n ṣekú pa ràkúnmí wọ́n ní tí ọba dàkọdà kódà àwọn náà tún sọ fún sọọlẹ wọ́n ní ìlérí ìyà tó ṣe fún wa àfẹkọ mọ akọmọpọ tó wá kó lódodo bá yàn subhanallah mẹ́rin àmín. eléyìí tí anabi Isa aleyhi salam tọ́lá wọn bá fún tó wọn fún ọmọ Israel fún ọmọ tara rẹ̀ gbàgbọ́ torí pé ọlọ́ni falamma ja'ahum bil bayyinati qalu hadha sihrun mubin ńgbà tó mú àwọn àmì wá bá wọn níṣẹ́ ni wọ́n ń sọ wípé ìdán abẹ́rẹ́ nǹkan mẹ́wàá. ọlọ́nlajú afọ́jú ìdán lásán òun hmm? wà dẹ́tẹ̀ sàn ìdán lásán ó máa ma ọ̀yà ọlọ́nyẹyẹ àwọn afẹ́ atẹ́gùn rọ́ọ̀sì òun náà fò lójú wa ìdán wọn sọ wa lójú. màtá nàbí Musa aleyhi sẹlẹm tó dé bíbà sí Fìràwọn náà lọ́rùn kí ẹ bọ́ràn ṣe dé fẹni tí Ọlọ́run bá kọ ọ̀ràn máa. ó ní ojúṣe ọlọ́run ni mo jẹ́ sí ọ fa arsil àtẹ̀mí àti ọmọ ìyá mi Harun fa arsil ma'ana bani Isra'ila wala bọ̀. torí ẹ tún àwọn ọmọ Israẹli lẹ fún wa wọn fi àjẹ wọn mọ́ qad ji'naka bi ayatin min rabbika wassalamu ala man ittaba'a al-huda. àti mami wa bọ látọ̀dọ̀ Ọlọ́run ọba rẹ ok ẹ tún mami wa sáwò anabi musa bá sọ pọpá sílẹ̀ pọpá bá dejò balùkù fẹ́ sá wọn gba ọmọ kí musa lọ sọ ọlẹ yọọ mọ bí ó ṣe ṣe nǹkan rẹ̀ musa tún gbà mú ó di pọpá ẹ ok any other sign tó tó kù ó ní àókò ah, ó sì mọ ọwọ́ rẹ̀ ọ̀tún ó kì bàbí ya rẹ̀ sí ọ̀yọ́ jáde تخرج بيضاء من غير سوء آية أخرى ọ̀yọ́ ọwọ́ yẹn jáde ọwọ́ funfun gbòò àfi bí ìgbà tó rùn yọ Ọlọ́run ní àmì mí ìtùnú ẹni ọkẹ ẹ̀yin èèyàn mo rò pé ẹ̀yin náà ẹ ń bá mi kíyèsí ti ń ṣẹlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Hmm, torí pé ẹni méjì tí wọ́n pera wọn lójúṣe ọlọ́run sí yìí òpìdán ni wọn ò léde kúkúrú subhanallah ẹ wà mí nísìnyí àwa pọ̀pá ò la lè mú tá a sọ tí ó di kíni pọ̀pá náà pọ̀pọ́ máa jẹ́ ọ̀tọ̀rọ̀ ẹ̀jẹ̀ dáwò pọ́ọ̀ rẹ̀ bàbí akọ yọ kò sí malẹ́ka tí ó mú jáde ṣùgbọ́n ẹ wo bí àmì yẹn ti ṣe tóbi tó. ẹ wo àtakò bó ti ṣe tóbi tó tún agbẹ́kọ̀. fìràwọn àwọn ń sọ fún àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn abániwọ́ràn pé ẹn tó wà ń bẹ̀ ni ẹ mi mọ̀ràn ẹ ń wò wà ń ni pé ńgbà tó ti dájú kó pè náà làwọn àwọn bàbá òpè nájọ àwọn àyè òpè dán àwọn ọmọ òpè nájọ ní àwọn tó nímọ̀ nípa rẹ̀ ní gbogbo pàlàpàlà tí wọ́n bá wà nílẹ̀ Misrael ó ká fi hàn pé nǹkan ju nǹkan lọ tó bẹ́ẹ̀ wọ́n náà ló mú gbogbo wọn náà jọ wá wọ́n sì dájọ́ tọ́ Musa sì ní ọjọ́ níṣẹ́ ló yẹ kẹ́ ẹ múra wá bẹ́ẹ̀ o gẹ́gẹ́ bí ìjọ ọdún kẹ̀sì kó àwọn èèyàn jáde lásìkò dákọ̀ mu wọ́n tètè jáde wá ọjọ́ ńlá ní ọ̀jẹ̀ àwọn akẹ́sọ̀rọ̀ àwọn ọmọgbọ́ yọ ọmọ ẹyin mú ọmọdé ọmọ ogun ó ń pè lẹ́sọ̀ọ́ tẹ̀tẹ̀ wàá gbà ẹ sáà ti pé bàbá níbi báyìí o àwọn bàbá níbi báyìí náà o ìkíní wọn tí wọ́n máa fi dẹ́rù báyọ̀ kún ó gbé lọ́wọ́ kálukú dé nítorí nkókò èyí tó yẹ pé ó gbé wa ń pọ̀pà èyí tó gbé tiẹ̀ wa ń kùmà kálukú wọn dé ẹ ara pé àmì tó lọ́nà fún ọyàn irọ́ ni ìní gbogbo dírámà tẹ̀lé ntọ́ lọ́nà fún irọ́ ni because ẹ má gbà pọ́ lọ́wọ́ ba ló fún aburọ̀ gbẹ́ni tí ọ̀tà kó wa mo rò kẹ́ sura. bẹ́ẹ̀ náà ni lónìí ń ṣẹlẹ̀ lónìí náà ẹ̀yìn òfúra ni níṣẹ́ tó máa ń pè yàn lọ sí gẹ̀ẹ́sì ọlọ́run tó ń lọ pọ́ lọ́n sọ báyìí níbi sọ ni ọ̀dà tọ̀hídì takò tẹ́ bá ti bá bẹ́ẹ̀ kó à ẹ̀rù ń bà wá fún yín. wọ́n ní sọ ẹ lọ gbé ẹni tí ó sọ fún pé níta ń ṣe dá wa. kan wá ẹ sọ pé wọ́n ń tẹ̀yìn àyàn ọ̀dá ẹ sọ pé kò sí nǹkan kan tí ń jẹ́ òun sọ pé kò sí nǹkan kan tí ń jẹ́ àǹjókòó bí òkú ẹ sọ pé bẹ́ẹ̀ ni àlọ́ ẹ̀kọ́ ẹ̀yí wà báyé ṣe wà nánu ní. nítorí pé àwọn ọ̀fẹ́ gbọ́ òdodo tí ẹ̀ ń sọ yun gbogbo ọ̀nà tí yẹn wá máa fi tí nǹkan yẹn ò fi ní tà làwọn ọ̀tẹ́ ẹ̀sìn Islam máa wà. pé àyùbá mà tó bá dijọ́ ọjọ́ tá a wí bá pé bóyá ọlọ́run ó tiẹ̀ jẹ́ káwọn lè borí rẹ̀ wò lọ́ba àdìpọ̀ lè gbérí má. ó sì ti mọ̀ pé tí wọ́n bá ti lè rí wọ́n dáńjà kadì bóyá títí hundred years coming gbogbo ẹlòmíín tó náà bá fẹ́ máa pèpè lọ sídìí nǹkan lágbègbè òun òbí ààrẹ so ṣùgbọ́n lọ́wọ́n bá ti sọba alábòsí àwọn tó bá ti gbé òdodo lọ́wọ́ àwọn náà ni ó borí wọ́n sọ pé kò sí bókun ìkéṣe lè yí tó tí olódodo lè fi àlòkù ọ̀bẹ gidà torí de eléyìí báyìí wa inna jundana lahumul ghalibun àdéhùn ọlọ́run ni yóò sì máa bẹ bẹ́ẹ̀ lọ níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama wọ́n ṣàtakò fanabi musa àtọmọ ya rẹ̀ harun lóní kálukú da tiẹ̀ lẹ̀ sẹ́wọ̀n pé lódodo ìgbà míì tí ń janu tí èèyàn ń janu tó bá yẹ tí èèyàn bá rí nǹkan tí èèyàn ò rí rí pé èèyàn lè fẹ́ họ abẹ́ mọ̀ bẹ́ẹ̀ èèyàn lè fẹ́ họ bí kẹ́nìkan kọ́ bọ̀ ọ́ lọ́wọ́ ó bá gbiná ọwọ́ rẹ̀ bá gbiná pé ẹ́. Eh? ẹ bá fẹ́ dàmísọ ní ẹ má dàmísọ tẹ ẹ bá dàmísọ lọ́wọ́ máa jó náà ọmọ ẹsẹ àfilẹ bá àwọn ìṣẹ́jú márùn náà wọn náà lè lè fẹ́ túlẹ̀ bẹ́ẹ̀ nígbà tí àwọn òkè náà da gbogbo tí wọn dá lẹlẹ musa fẹ́ sá ọlọ́nìlá tọkọf ọgbọ́dọ̀ bẹ̀rù ẹ dákun ọlọ́ọ̀ni má bẹ̀rù sẹ́yìn ó tún rárá o. ara o innaka antal a'la ìwọ ló borí àwọn gbogbo àwọn ẹ̀. nti ti ń bẹ lọ́wọ́ rẹ sọ́lẹ̀ nǹkan ju nǹkan lọ bíi tòògùn kọ́ nǹkan ológun wọn kékeré kan abẹnú gbọ̀ǹgbọ̀ ìyẹn ni kọ́kàn abẹnú tínrín so ṣùgbọ́n eléyìí kìí sóògùn lò kìí sóògùn lò ìdí nu dáa fi sọ pé ẹja tí wọ́n bá dúró tọ́lọ̀ táwọn ẹni tí wọ́n ń so oògùn tó yẹ pé oògùn làwọn ń ṣe tí wọ́n gbójú láṣẹ pọ́n tó bá dojú kọ wọn náà ló gbòòrò wọn. àmọ́ tí wọn náà bá ti tó bá ti bọ́ lọ́wọ́ bá dúró ní tó máa ṣẹlẹ̀ náà ni pé oògùn kan máa ń ju oògùn kan lọ wàláì tó bá yẹ pé oògùn làǹdàbì Musa náà ṣe ni tẹnìkún jù tiẹ̀ lọ́jọ́ so gbàtí gbogbo wọn dá tí wọn ní sẹ àwọn ni ká dà ní àwọn ẹyin ni musa fẹ gbogbo ẹ gbé gbogbo ẹ gbé gbogbo ẹ sẹmu pé ẹlòmíì ọmọ dojú hin pé eléyìí o ó dùn wọn ajú rẹ ó múra ògbẹ gbọdọ ní ló kó mi ẹ kíákíá ni gbogbo wọn sùn dáadáa ní tó fẹ máa n'isi ìsìn ọmọ pé ọlọ ju ọ lọ ọmọ pé gbogbo ọ̀nà ló fi ju ọ lọ ó borí rẹ ní gbogbo ọ̀nà kí ló tún sọ ma pé òkè ẹja tún ṣe rántú àlékún yanu rántírì wọ wọlé ní kúrúkẹrẹ ìdínú àwọn torí gbogbo ìtánílé náà wọ́n kó wa wọn náà ni gbogbo tíra rẹ sínú ńgbà tẹ wá sá dojú ọ lédè kúkúrú ẹ dákun sọmọ pé gbogbo ètò onínà ló ti kó wá o ṣé ẹ tún lọ túnra mú níbo kò sí ní tá túnra mú gbogbo ẹ náà lẹ kó tó yẹ kọ sọrẹ́ńdà náà kó tó fi hàn pé o o ọ ó oh ga tó ṣùgbọ́n láyé àwọn onífẹ́ ṣe bẹ́ẹ̀ o onífẹ́ ṣe bẹ́ẹ̀ tó kọ́ mọ́ba sọ pé láwa ní rẹ̀ ń wo òṣùká ni o yẹn ni pé kò sí máa ń bẹ̀ tí láwa ní ọba ti sí máa lábẹ́ rẹ̀ kí ló dà òṣùká ni yẹn kẹgbẹ́rù lè. tó bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ti mú dáadáa ọlọ́run sọ fún wa pé gbogbo àmì tó máa ń ṣe ránṣẹ́ fún ìgbà torí tẹ́lẹ̀ náà ẹ̀yin ẹ wò béèrè ọlọ́run lọ́ọ́ àwọn sọ kékeré ni wọ́n mú àmọ̀pọ́lọ̀ ńlọrọ̀ sí wa àmì pé bí wọ́n bá fi hàn wọ́n gan wọn ò ní gbà kì í ṣèyàn lọ́rọ̀ mi sí ń fa ànábì ń sọ fáwọn èèyàn pé ọlọ́run lọ́rọ̀ mi sí yín ṣé ọba kálukú náà pé yìí bá tiẹ̀ jẹ́ kórìí bá fẹ́ dàrú parọ́ mọ́ ẹ̀yàn á ní kí ni àmọ̀pọ́lọ̀ náà wa ó sì tún mú sáàmì kan ṣoṣo lọ́lọ́run á fún ọ ẹ̀yin ò lè ṣe o ókè mú mi wá ó tún mú mi wá ni à ńgbà ó tún dé mi wọn tún ní kíláàmì rẹ ó tún mú méjèèjì wá ni à kò sí nǹkan mi ní eléyìí náà ló mú wá jojúmọ́ pẹ̀lú ẹ̀yẹn túmọ̀ sí pé wọn gbà á ìdínú tọ́lọ́mù bá ti wá ṣe bẹ́ẹ̀ táwọn èèyàn yẹn gbà ìparun bọ̀ tàbí kíláàmì náà rò pọ̀ ẹ̀kọ́ Ọ pa wọn rùn ọlọ́run ọba wa fẹ́ pa ìjọ anabi muhammed sallallahu alaihi kótó dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ìdínú tó sì jẹ́ kí gbogbo àwọn àmì gbogbo àwọn àmì táwọn kèfèrí ń tọrọ ọlọ́run sọ ti máa ń tí ó wa lọ ti ṣe máa ń èsì èsì náà ní ìparun sì pa títí tí ìjọgbìndà alùkìyàmù fi ṣe kínní tí ó fi dé àwọn kèfèrí pẹ̀lú ìwà àwọn gbígbà tán fẹ́ kán gbìndà alùkìyàmù lójú ìyàwó kí tó ti dé láti gbà àwọn òní dé àbáàdì sàní dé pèlè ìjẹba àmọ́ àwọn àmì ìwọ ọmọ ìṣẹ̀lẹ̀ òbí ilẹ̀ ń ìwé tí ń ṣẹlẹ̀ ní China lánàá sóní táwọn èèyàn kú lọ rẹ́gẹ́dẹ́ bẹ́ẹ̀ ni bíi pé kínní kankan kan àjálù àrélù kan báyà bí òkúta ńlá kan tó bọ́ lẹ́ Russia nínú ọdún yìí náà tí gbogbo èèyàn túlẹ̀ irú àwọn ilé ẹ̀ máa rí àbí òye wa bàálù já ọkọ̀jọ́ omi tẹ́rì gbogbo ọgbọ́n tí wọ́n dá láti gbà wọ́n là òrí wọn gbà là irú àmọ́ ṣẹlẹ̀ gbogbo eléyìí gbígbà tí wọ́n ti jàkàrà tán ẹ̀rún àkà ló kù ẹ bí àwọn ẹ̀rún rùn ti ṣe burú tó tó didi rẹ̀ ọba sọ̀kalẹ̀ nǹkan kọlọ́n sànù wa. فقد كذبوا بالحق لما جاءهم ẹjọ́ yẹ yín o gbogbo àwọn kèfèrí tó síwájú yẹn àsìkò tó dòdó dé wá bá wọn látọ̀dọ̀ Ọlọ́run àwọn àmì tí wọ́n tọrọ wá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe tọrọ kàkà kí wọ́n rí kí wọ́n gbàgbọ́ kí wọ́n tara rẹ̀ mọ́ Ọlọ́run lọ́kàn kí wọ́n máa sìn lónìí kan wọ́n kọ̀ láti ṣe bẹ́ẹ̀ kàkà bẹ́ẹ̀ wọ́n wá tiẹ̀ wá pe àmì nírọ́ tá a bá sì ti pe àmì nírọ́ a jẹ́ pé níta àti torí rẹ̀ mami wa náà ń kọ́ òdìrọ́ a jẹ́ pé ìjọ kan ṣoṣo ọlọ́run kò nìkan la tó sìn irọ́ ni a jẹ́ pé àwọn òjíṣẹ́ òun iṣẹ́ tán láwọn mú wá àti polódodo ni wọ́n irọ́ ni torí ẹ̀ ọlọ́run bá sọ yìí pé ẹ̀yin náà. ẹ̀yin kufar Quraish alukur'an wa báyìí wọ́n ń sọ̀kalẹ̀ fún yín lójoojúmọ́ ìjọ àyà kan ìjọ àyà méjì ìjọ àyà mẹ́ta ìjọ òdì ìjọ òdìdí súrà súrà bí ṣe ń sọ̀kalẹ̀ nu ẹ̀ ń gbọ́ majority yẹn ṣe ti palaba rẹ̀ ẹni rọ́ọ̀ni kìí sọ̀rọ̀ ọlọ́run ọpọlọpọ yín gbọ́ ẹ̀rí pé kìí ṣe wì ẹ̀rí pé kìí ṣe àpilẹ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀rí pé kìí sorin ẹ̀rí pé kìí ṣe rárá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀ mọ́pò tẹ́lẹ̀ tó sì tó ti bẹ́ẹ̀ sí mọ̀ ọ̀rọ̀ sọ tó ṣùgbọ́n kọjá àlàkà gbogbo èèyàn àmọ́ kàkà kẹ́ gbàgbọ́ ẹni rọ́ọ̀ni ìdán lásán ni Muhammadu ń pa ìdán tiẹ̀ àrọ̀ ọ̀rọ̀ lọ́wà wọ́n pè wọ́n pè ní rọ́ nígbà tó dodo wá bá wọn fasawfa ya'tihim anba'u ma kanu bihi yastahzi'un eléyìí ìdẹ́rùbani ni o ìkìlọ̀ ńlá lórí wípé tọ̀ ìròyìn ìntẹ́ǹfin ṣe yẹ̀yẹ́ tẹ́ǹpé kìí sòótọ́ ìntẹ́ǹfin ṣe yẹ̀yẹ́ tẹ́ǹpé kìí sàtọ̀dọ̀ ọlọ́run ló ti wá tẹ́ǹpé nírọ́ ìròyìn rẹ̀ ń bọ̀ abayin ní ìgbà tí ìyà bá sọ̀kalẹ̀ ní ìgbà tí ìyà bá sọ̀kalẹ̀ sígbà yẹn ló ká máa retí àbí ká tètè gbàgbọ́ ká tètè gbàgbọ́ nù ẹni tó gbọ́ oríire ló ṣe o ẹni tó kọ̀ tí ó gbà òun ni wọ́n máa wò kọ́gbọ́n lọ́jọ́ wa wọ́n sì sọ fún o kó ló ń gbọ́ ẹnì kan máa ń sọ bẹ́ẹ̀ nù gbèsè ayé wa kó wọ́n sì sọ fún o kó ló ń gbọ́ ìyẹn ni pé nǹkan ti bàjẹ́ fún un ọlọ́mọ ṣètò abẹ́ ọlọ́ni alam yaraw kam ahlakna min qablihim min qarni nínú àyà ẹlẹ́kẹfà yìí nínú Suratul An'am ọlọ́wọ́n bá ń ṣèkìlọ̀ fún wa níṣẹ́ ń ṣèkìlọ̀ fáwọn kùfàrù Quraysh kí wọ́n sọ̀rọ̀ kí ìyà irú ìtọ́lọ́n fi jẹ àwọn ẹni tó ti síwájú ọmọ bàá jẹ wọn ìyà tọ́lọ́n fi jẹ wọn látàyé ń bì irú ìtọ́lọ́n ti fi jẹ àwọn ẹni tí wọ́n sá bíi tiwọn nínú àwọn ẹni tó ti ṣáájú wọn àwọn tó jẹ́ pé tó bá gbàgbára ni wọ́n lágbára jù yín lọ tó bá jẹ́ pé pípọ̀ ni wọ́n pọ̀ jù yín lọ tó bá jẹ́ pé owó ni wọ́n lówó jù yín lọ tó bá jẹ́ pé ká bímọ ni wọ́n bímọ jù yín lọ tó bá jẹ́ pé ọlá ni wọ́n lọ́lá jù yín lọ tó bá sì jẹ́ pé ká ṣe àmúlò gbogbo ntọ́lọ̀ fún wa ni wọ́n ṣe àmúlò ntọ́lọ̀ fún wa jù yín lọ àwọn gan-an ni wọ́n tiẹ̀ wọ́n tọ́jú ilẹ̀ wọ́n sì dá wọ́n kọ́lé kọ́nà lórí ilẹ̀ ju ti yín lọ ṣùgbọ́n nígbà tí wọ́n bá dójú àmì ńkọ́ ọlọ́run pa wọ́n run ọlọ́run pa wọ́n run so àwọn wọn yẹn ẹ fi tí wọ́n kọ́gbọ́n o ọlọ́run ní alam yaraw sí àwọn kèfèrí òrí ni kam ahlakna min qablihim min qarni àwọn mélòó mélòó eléyìí wọ́n ń pè ní kam al-khabariya mélòó mélòó làwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àwọn èèyàn generation after generation ni làwọn ọlọ́run ọba ti parun tí ẹ ronú nípa wọn ni àbẹ́ ẹ̀ tí ìgbọ́n ń pa wọn dípò pé ẹ ronú ń pa wọn àwọn èèyàn ní ó hàdà pé bọ́lọ̀ ń pa wọn run àwọn èèyàn Fíráúnà dà tẹ̀bí pípa àrùn lọ́lọ́run ọba pa wọn run àwọn Sámúdáwá sebọlọ ń pa wọn run àwọn àádáwa sebọlọ ń pa wọn run Ọlọ́run ròyìn àwọn èèyàn wọn yẹn pẹ̀lú pé allati lam yukhlaq mithluha fil bilad àwọn àádáwa nù Ọlọ́run ní wọn dàrú wọn sórí ilẹ̀ níbi tí wọn ní agbára tí wọn sì jẹ ẹni tó ṣe pé ó ń develop lẹ infrastructurally ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan níbo ló ń pa wọn nù. wa thamuda alladhina jabu as-sakhra bil wad àtàwọn àtàmúdáwá tó ṣe pápátá làwọn máa gbé kọ́lé wọ́n máa gbé àpáta yọ yàrá bẹ̀ wọ́n gbé àpáta yọ pálọ̀ bẹ̀ wọ́n gbé àpáta yọ tọ́lẹ́tì bẹ̀ kí lẹ́yìn ṣe kí lẹ́yìn jama kí lẹ́yìn tiri ṣe láyè ṣe sáà lè ṣe ibà máa fọ́ àpáta sáà máa gbẹ ni láyé gbẹ gbogbo wọn pátá àwọn dà lónìí ṣé bọ́lá ń pa wọn rùn. àwọn tó ti síwájú wa makkannahum fil ardi ma lam numakkin lakum àgbà wọn láyè lórí ilẹ̀ ní ọ̀nà tá àgbà yín láyè. ajé wọn ráyè násẹ̀ lọ́nà tẹ̀yìn ọ̀gbà ráyè násẹ̀ wọ́n rọ́wọ́ mú ju bẹ́ẹ̀ ń ṣe rọ́wọ́ mú lọ lórí ilẹ̀ wọ́n rí nǹkan gbèsè dùbẹ́ yìí ṣe rí nǹkan gbèsè lórí ilẹ̀ lọ àrísìkí tá a fún wa ìṣẹ̀gbẹ̀ tìyín àwọn ọmọ tá a fún wa lé ọ̀pọ̀ tayọ̀ tìyín iye ọdún tá a bù fún wa ọmọ ni tìyín jẹ́lẹ̀gbẹ̀ tiwọn iyì àti àpọ́nlé ilé ìtọ́lọ̀ ní kọ́ máa jẹ́ tiwọn àní tìyín bíntín báyìí lọ́jọ́ lẹ́gbẹ̀ẹ́ tiwọn àgbà wọn láàyè àwọn ọmọ ogun wọn wọn ní agbára tayọ sísọ àwọn wá dà táwọn ni ó dùn wọn ju ọlọ́run pé tí parun bá ń bọ̀ káwọn sọ́jọ́ sẹ́ẹ̀tì missiles wọ́n sẹ́ẹ̀tì nuclear weapon ẹ̀ eh, biological kíní kan pé kíni irọ́ lásán ara wa láàsì. àwọn dà àwọn ti lọ ọlọ́run pa wọn rùn ni ọlọ́run pa wọn rùn ẹnìkan á ní nínú kẹtẹ ẹ̀ka yẹn òun mọ̀ ìpè lódodo ọlọ́run ṣe nǹkan fún wa wọn lówó ju wa lọ. wọn rí ọwọ mú lórí ilẹ̀ jù wá lọ ṣùgbọ́n tọmọtẹ ni wọ́n bí jù lọ wọn kà kún dẹ̀ra tẹ́lẹ̀ náà ẹnìkan bíi máa pọ̀ ju ẹnìkan lọ wá ní kíni wàhálà lásán lọ́kàn kójọ́ bẹ́ẹ̀ ṣe ń sọnù ní Yorùbá lẹ́rù náà lẹ́sìn rẹ nìkan tó bímọ méjì yọba di pa ìyàwó náà fún yẹ̀rì tó fún ẹjẹ lọ yíwà burúkú padà ọ àti ìtò méjì tá à ń pèrò pọ a àpọ̀ àwa yorùbá àpọ̀ nígbà tó bá bímọ méjì bá sọ pé adúrú ọmọ tí ń bẹ ńlé adúrú kí wọn lẹni tó bí ogún ọsọ arizikì nínú arizikì lọmọ jama nínú arizikì lọmọ nítorí pé ọmọ tẹ nínú pọ́lọ̀ ń fún ọ lọ́rọ̀ ni bẹ́ẹ̀ má ṣe pọ̀ sí bẹ́ẹ̀ lárísìkì rẹ̀ pọ̀ sí gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé bó bá ṣe pọ̀ sí lọ́wọ́ èèyàn bẹ́ẹ̀ lárísìkì pọ̀ sí ọmọ tí wọ́n á jowó lọ kí lọ́wọ́ á dé táwọn fi sọ pé àwọn ọ̀fẹ́ bí ma wọ́n wá ń yà síbikíbi wọ́n yà ń Yorùbá wọ́n yà ń Yíbò wọ́n yà láwùsá wọ́n yọ ọkùnrin kan bẹ́ẹ̀ èyí òun ọkàn gùn kò ní lérò wọ́n yọ obìnrin kan sí lẹ́gbẹ̀ẹ́ òun náà jẹ́ àdàgbà má wọn akọjú ara wọn síra pé ẹjẹ àjọ ẹjẹ sọ àsọyé pọ o nípa àti fètò sí ọmọ bíbí bẹ́ẹ̀ ṣe ń gbé kánú wọn ò tí ì kọyún tẹ́lẹ̀ yorùbá yorùbá ò wà nílé ọkọ láti ọdún mẹ́ẹ̀ẹ́dógún gbogbo orú wàhálà a máa tanra wa jẹ àní bímá àní bímá kódà o ẹnìkan ń béèrè lánàá ẹ dákun sí alẹ́ sẹ́ oyún ìkìlódé tẹ fẹsẹ̀ ó ní àwọn reasons tí àwọn fi fẹ́ sẹ ẹ dákun ẹ gbọ́ ìyàwó <laughs> wọ́n bá gbé gàásì mi létí sí ìyàwó wọ́n bá gbé sí ìyàwó lẹ́nu ìyàwó bá ní ẹ tó wà ń bẹ ni pé stress yẹn ti pọ̀ jù so and then ọkọ yìí ràn yàn lọ lórí iṣẹ́ ilé ẹ̀mí ni ẹ ti bímọ tẹ́lẹ̀ ni wọ́n láwọn ti bí mẹ́ta alhamdulilayi masha allah la quwwata illa billah ara rẹ̀ ti kọ́kọ́ tù masha allah ok oyún alẹ́kẹ́rin ni ìyàwó níbẹ̀ ni ó ti tó sùn mélòó lóṣù kan ah ọlọ́run ọba yẹn wò ó ọlọ́run jẹ́ bí dáadáa ọlọ́run ṣe lọ́mọ alálùbáríkà à kí náà ń fẹ́ kí ni bàbá yìí sọ. bẹ́ẹ̀ náà ni ẹ gbọ́dọ̀ sẹ́ o ẹ mọ́rú ọmọ tí ó jẹ o bóyá rẹ̀ mi lẹ́kún nìyẹn o. ọ̀nà àbàdà pé kí ló lọ́kọ̀ rí òsè ó ní ẹ torí pé àwọn tí ì máa ń ṣiṣẹ́ mi náà financially èèyàn gbọ́dọ̀ ti torí rẹ̀ pọ̀ mọ́ wala taqtulu awladakum khashyata imlaq ọlọ́run tún ní wala taqtulu awladakum min imlaq

kí ló tún kù ẹgbẹ́ fẹ́yàwó kí ló tún lórí ọmọ ọmọ mẹ́ta ẹ wàá máa pọ̀ ma ẹ máa pọ̀ ma pé mẹ́ta ti tó wọn kọrin wọn kọrin burúkú sí wọn létí àwọn náà ń gbè pé ọlágbára méjì ọlọgbógún yorùbá ọmọ pẹpẹ inú o inú o bàbá bí ti ń sìn ṣé bàbá àtìyàwó lọ́rùn àwà wàlá ìkẹsà ta lọ́rùn kálukú Allahu Rabbul Alamin iná ló fi jẹ́ pé ẹ̀yin máa wò gbèsè ayé yín tí bàbá yín bá wò yín tí màmá yín bá wò yín wọ́n sì forí kanlẹ̀ fọlọ́n pa àwọn dúpẹ́ fọlọ́ wàlá ọlọ́run ní báyàn wò wá torí pé gbogbo ìyànjú tiwa náà lè yàn ṣe ṣe máa ń para rẹ̀ ńgbà ni tọ́ba yìí pé ìyànjú wa là máa ń wò lórí ọmọ wàhálà wa là máa ń wò lórí ọmọ láàrin pé àlè àlè achieve anything àti ká máa fi lé ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run dákun ràn mí lọ lórí àwọn ọmọ yìí ọlọ́run dákun bá mi tọ́ wọn ọlọ́run dákun bá mi wò wọn ọlọ́run dákun bá mi gbẹ́sẹ̀ wọn sójú ọ̀nà so ńlọ máa ṣe máa rí iṣẹ́ kìí ṣe pàgbára kìí ṣe owó àìmọye olówó tí ọ̀rọ̀ máa tọ́ àìmọye olùmọ̀ tí ọ̀rọ̀ máa wò nígbà tá a bá ti ní agbára wa la fẹ́ gbélé kìí ṣe pa afẹ́ fi lé ọlọ́run ọba lọ́wọ́ torí di eléyìí. ẹ mẹ́jà awa: wa o wa kábí ma arzikin nínú àwọn ọmọ o àwọn ọmọ kan dìde kò ní orí tí wọn ò ní ma lórí ma yóò tún di orí ìdílé yín tó fẹ̀ jù bẹ́ẹ̀ lọ yóò tún wá kárí gbogbo ọmọ èèyàn bọ́ọ̀lù ń ṣe máa ń àwọn bàbá bàbá wọn máa ronú gbà mí àti màmá màmá wọn wá jọ jókòó wọn máa wọ ọmọ wọn máa rẹ ẹni pé ah alhamdulillah lọmọ tí àbá ti àbá ó ti gbàgbé <laughs> ti gbàgbé pé tá a ti jọ sọ pé ká fọ dànù ìyẹn nígbà tó wà lóyún ọmọ lọ́la lù ọmọ ló kù ní ìsìn ló dọ̀pá kù fáwọn láì tí kù torí ẹ̀. ẹ̀mẹ́jì ká fọwọ́ ara síra wa àṣà tí ọba ti dín ni lọ́wọ́ àti sáyé èèyàn èèyàn gbé e lẹ́nu èèyàn gbé e lẹ́nu torí pé àjọyọ̀ táwa ń ṣe àti gbèsè tá a máa jẹ kò lè jẹ́ abímọ lóòótọ́ wàláì kò lè jẹ́ kí yòówó bímọ àwọn èèyàn máa ka ọmọ sí yín lọ́rùn bí ka aago ti gbogbo èyí tá a fún lákọ̀ọ́kọ́ kò tí ì san èyí a fún lẹ́kẹ̀jì kò tí ì san ó tún gbé ẹ̀kẹ́ ẹ̀mí ò débẹ̀ o tá ń pè ọ́ nítorí ẹ̀bùn tí wọ́n ń múra wọn tí ò tí ì san padà ọkọ àtìyàwó ọmọ wa wo déètì ìgbà wo lọ́tọ́ bí màmí la hawla wala quwwata illa billah arzikì jama arzikì ńlọmọ wọn bẹ nínú àwọn èèyàn tó ti pé ń fẹ́ tọ́lọ̀ wò wọ́n ń bẹ nínú wa tí ń fẹ́ púpọ̀ fẹ́ pé díẹ̀ lọ́lọ́run fún ó bẹ nínú ìyàwó tí ń fẹ́ tọkọ òsì fẹ́ bí ọkọ tó bímọ méjì ìyàwó ńgbà tó ń wálé ọkọ òun rò pé inṣàlá ọmọ mẹfà ló fẹ bí wọn á ma méjì ọkọ ló tó tó kí wọn lóbìnrin lè dá kò sì fẹ́ lọ máa gbọ́ ọmọkọ́mọ wálé òun náà ti wá gbó ó ti gbó tayọ kó tún lóun ó lóyún ẹwà dáhùn ńlá torí ẹ arzikì lọmọ jama ọlọmọ bá wọ àwọn ọmọ wa ó sì wọn lọmọ alálùbáríkà tọ wàrúsẹlẹ sẹmẹ àlẹyìn mẹdọrọrọ ọlọni nínú ọlọtà ṣe fáwọn ẹni tó síwájú yìnyẹn òun náà ni pé. à ń rọ òjò fún wọn láti sámà ọlọ́ọ̀ni mi dẹ̀ rọ́ọ́rọ́ nítorí pé wọ́kàn bá ti rọ omi ó tún bẹ̀rẹ̀ tọkàn bá ti rọ omi ó tún bẹ̀rẹ̀ ọ̀dá kì í dá lọ́dọ̀ wọn ìyàn kì í mú. gẹ́bí àwọn agbọ̀nlẹ̀ yorùbá yìí tó fi dé gbogbo ru àwọn kútọ́nù uh, Republic of Benin tó fi dé ru Ghana tó fi dé ru Côte d'Ivoire Togo ẹ̀rí pé even gan àwọn eré àkàn wà. tọ́jà pé afẹ́ lè pé kò sóṣù tójú ìfẹ́ rọ̀ nínú àwọn àyè yẹn nírú èkó ìgbà tójú ìṣirò kò pọ̀ tó bẹ́ẹ̀ náà ni àwọn bòmí bíi Accra bẹ́ẹ̀ náà ni bòmí bíi Yaounde ní Cameroon ẹ wò rí tọ́lọ̀ sí sáà ń lò dáa kọ̀dájú o tó pọ́nmi dírọ́ọ̀mù kan lọ́sọ̀kalẹ̀ láti sánmà kọ̀dájú pé à ń ṣàǹfààní omi kọ́ọ̀pù tí kékeré báyìí nínú ẹ̀ wọn náà rò dáadáa ṣé gbogbo ndanu. ń dànù àdànù gbé irú rẹ̀ ló sì yẹ kákójọ kákójọ kákójọ kákójọ kí mi mọ̀ wà ń bẹ èyí tá a fún àwọn nǹkan ọ̀sìn èyí tá a fi dáko èyí tí a máa pín èèyàn nu ilé wọn gbowó lórí omi tí ò ṣe àmọ́ tọ́ àmọ́ bẹ́ẹ̀ lọ́n kójú kí làwọn fi ń ṣe kí làwọn fi ń ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run rọ̀jò fún àwọn èèyàn yìí nítorí pé tọ́kàn bá ti rọ̀ mí ò tún rọ̀ tọ́kàn bá ti rọ̀ mí ò tún rọ̀ kì í sígbà kan dúró. waja'alna al-anhara tajri min tahtihim a sì mú kí àwọn odò kéékèèké ó máa ṣàn lọ wọn. òjò ń rọ̀ dáadáa ilẹ̀ náà mú mi jáde àwọn akérèmọbòdò pọ̀ láwùjọ wọn àṣé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo dẹ̀ra yẹn ọlọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ ó fi dẹ wọn ni kó lè bá a máa rò pé àìgbàgbọ́ táwọn ń ṣe àtakò táwọn ń ṣe sáwọn àmì ọlọ́run àìgbà àwọn ànábì ọlọ́run bá gbọ́ ohun gangan ló gbé oore yìí sáwọn gẹ́gẹ́ báwọn kẹsẹ̀ rí náà ti ṣe máa wò pé ìsìláàmù ìsìláàmù tẹ̀ǹtẹ̀ ń pariwo yìí báyìí ṣe lówó tó àwọn ni láwọn táwọn ò ṣe islam ṣe lọ́lá táwọn ni láwọn táwọn ò ṣe islam sípò lẹ́fẹ́ sọ pé ẹni tó àwọn ni láwọn táwọn ò ṣe islam òpònú wọn ní mọ̀ pọ́lọ́ wọn bá ń di àwọn ni nítorí tó bá yí padà fún wa tí gbogbo nǹkan bá le báyà wọn lè wá ṣe islam ọlọ́run àníjó yí padà fún wa gbogbo nǹkan ò ní le fún wa gbogbo àwọn máa ṣe mùdẹ̀mùdẹ̀mùdẹ̀mùdẹ̀ sí wọn lára títí tí kò fi dé tó fi di inú nátàrà. níṣẹ́ lọ́lọ́run bá ṣe gbogbo ìdẹ̀ra istidrojan wa imlaa ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni láti dẹ wọn ó ṣe bẹ́ẹ̀ tún òfin ní yí padà ni torí ẹ̀ ló pé ọlá tẹ ń tọrọ owó tẹ ń tọrọ wàlẹ́ ò lè jẹ́ sábàbí iná àwọn ẹni tẹ́ ẹni tí ní láyé yìí tẹlòmíì torí ọmọ òkú kí ní kí ló ń fẹ́ ṣe tó le ṣé tó máa ń sin lọ́n tẹ́ ń sọ pé islam náà ń sọ kí ló ń tún fẹ́ ni tó gbogbo ẹ̀ ló ń ti ní ìlà ìjẹ́kùn ṣe islam yẹn ẹ̀ tó islam ọkọ̀ múra rẹ̀ wàhálà ìbí ẹlòmí ẹsẹ̀ máa kùnà tó ń fi dọ̀ máa ná tó bẹ́ẹ̀ náà lọ́lọ́ dé àwọn eléyìí fa ahlaknahum bi dhunubihim wọn náà bá wa pa wọn nítorí àwọn ẹ̀ṣẹ̀ wọn ọlọ́wọ́n bá sọ bẹ́ẹ̀ torí kẹlẹ́ mọ̀ pọ́lọ́wọ́n bẹ́ẹ̀ ṣe alábòsí kí wọ́n á lóde tó fi pa wọ́n rùn ẹ̀ṣẹ̀ wọn ni ìwà náà fúnra rẹ kò kíyèsí ara rẹ àwọn ẹ̀ṣẹ̀ bú tó ń ṣe àwọn ọ̀wọ̀ ọ̀daràn tó ń wò kọ́ ọmọ pé tiẹ̀ náà lè gbé ọ débi parun tó bá sì gbé ọ débi parun ìwọ náà lọ́ọ́ dá yà tiẹ̀ jẹ ẹnì kankan ò ní bọ́ jẹ tiẹ̀ wà á ń ṣe náà min ba'dihim qurnan akhirin nígbà tá a pa àwọn ọ̀run ayé ọ̀parun a kó àwọn kú òní gbígbà tẹ kó ẹni kú pé èyí ti gbó èyí ti gbó kí láti ṣe àtẹ̀mìn àṣẹ̀dá àwọn míì wọ́n ti kó wọn kí ni ẹ̀yin lẹ́ lọ àwọn míì bọ̀ subhanallah ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní pé ẹ̀rí kọ́ ló ń sọ pé alam yaraw kam ahlakna kìí ṣe generation kan lọ́lọ́run sọ̀rọ̀ ń bí o torí pé ní tí wọn ò ronú ni nípa mélòó mélòó ni àwọn generation ìyẹn ni pé ńgbà tí generation kan tọ́takùtọ̀ ọlọ́run tó ti gbogbo ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa ọlọ́run pa wọn run ó tún wá dá àwọn generation míì àwọn náà tún takòtò ọlọ́run ọlọ́run tún pa wọ́n run ó tún dá generation míì àwọn náà tún takòtò ọlọ́run ọlọ́run tún pa wọ́n run ó tún dá generation míì wàhálà kẹdà tó ti wá dórí tìyín. torí pé irú wà táwọn tí parun wù iná làwọn tó dé wọn náà wù àwọn náà wọn ti ṣe parun ẹ o tá bá lónìí kírun tó sáwọn eléyẹn náà torí pé ọlọ́run ọba tó pa wọ́n run òun náà lọ́ba láéláé agbára rẹ̀ ó sì kárí gbogbo nǹkan gbogbo ìjọba òun ló sì lè ṣe ẹnìkan ò lè di lọ́nà. àti pẹ́yìn ẹ̀ ga lọ́dọ̀ ọlọ́run jù wọ́n lọ sábà kékeré ní ọ̀ya kí ni àwa àwẹ̀ má sọ̀rọ̀ ìyá létí ẹ̀ ga lọ́dọ̀ ọlọ́run jù wọ́n lọ ẹsẹ̀ náà ti pa anabi muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ó ti gba anabi gbọ́ àtẹ̀ntọ́ gba gbọ́ tí ń ṣe ségesège ńlọrọ̀ ń bá wí. ẹsẹ̀ náà ti pa anabi muhammed sallallahu alayhi wa sallam tẹ́ ń takò tẹ́ gbàgbọ́ ọ̀gá nípò ó sì jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ ọlọ́ọ̀dù anabi ìtàwọn ẹni tó síwájú wọn yẹn lọ. a jẹ́ pé ẹ̀yin gan-gan gan ló yẹ kí yóò tètè gan mú. mo rò sura àwọn anabi tí wọ́n pè ló tí parun fi dé wá báwọn wọn ò tó anabi wa muhammad sallallahu alayhi wa sallam torí pé wọn wá jáwọn anabi tí ò tó anabi nírọ́ tí ò tó anabi tí wa muhammad sallallahu alayhi wa sallam nírọ́ pa wọn ẹ̀yin tẹ̀ gba anabi muhammad gbọ́ yìí o àbẹ́yìn tá à ń súnà rẹ̀ fún lójoojúmọ́ tẹ̀ o ta tètè gan ẹ̀yin gangan tètè gan tí ì tí ìbá ṣe àánú rẹ̀ tó lòun ní payínrún wàláì ọ̀pọ̀lọpọ̀ bá ti bára rẹ̀ níbi tí ò dáa. ṣé ńgbà tí ọ̀wá pa wá run tí ọ̀pọ̀ àwọn ọ̀daràn láàrin wa run tí ọ̀pọ̀ àwọn káfíìrì láàrin wa run sọ́wọ́ túmọ̀ sí kò fẹ́ràn wọn ni kò fẹ́ràn wọn ọ́ dá wọn dúró dè ìyá ni. kó lè bá a ṣe pójú òṣùwọ̀n torí ẹni tí wọ́n sọ pé iná tí ó jó yọ ga títí di orí rẹ̀ iṣẹ́ tó sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ iná yẹn sì ṣẹ̀ṣẹ̀ wà lórúnkún rẹ̀ ni sọ̀rọ̀ kí wọ́n máa ṣe lọ ni títí tí ó fi dé gírèdì tí ó fi dé ibi tí ó ti mú orí ẹ̀ ìtumọ̀ kí wọ́n lọ́ wọn láàánú wọ́n lọ́ wọn láàdé ìyá lẹ́yìn rẹ̀ ọlọ́wọ́n bá wá dojú ọ̀rọ̀ kọ àwọn kèfèrí títí dídọ́ gbẹ̀ndà àlùkìyà àwọn tí ń sọ pé alukurani jẹ́ pé ní mọ́jísà nàbì sallallahu alaihi wasallam ìjọ gàdú yìí sọ̀rọ̀ ẹ̀ nìyẹn mọ́júzà tó ga jù tọ́lọ́n fún anabi muhammed sallallahu alayhi wa sallam oní àlà alukur'an oní àṣẹ ni mọ́júzà tó ju gbogbo mọ́júzà gbogbo anabi yòókù lọ. báwo ni ìwé náà ṣe wá ẹ̀wọ̀n káwọn kẹsẹ̀ rí dùn ní tí wọ́n sọ nù báwo ni ìwé náà ṣe wá àwọn sọ pé ok báwo ni tẹ̀wúrátà ṣe wá báwo ni ìjìlá ṣe wá zabur kó ló ṣe dé ọgbẹ́ni lọ́nbẹ̀ọ́ àwọn kan wá nínú àwọn òtí ẹgbà gàbóòrò ìjẹlù gbogbo gbogbo ẹ láwọn gbàgbọ́ táwọn gbogbo àwọn òwe ìgbòòrò sí wọn wọn ní táwọn sì lè gbàgbọ́ ni pé káwọn orí ìwé rẹ̀ báyìí kọ́ máa kọ kí ìwé wọn máa bọ̀ láti sẹ́mi báyìí káwọn máa fojú tẹ̀lé pé ok ok ok ok sọ́mà tí wọ́n á ń gbé bọ̀ kí wọ́n mọ̀ síyàn gbé fún pípa anabi muhammad náà wọn gbé fún báyìí pínpá náà làwọn tó mọ pọdọ Ọlọ́run ló ti wá ẹ wá ṣe mistake ìgbà tí ń bọ̀ látòkè ṣe ẹ rọlọ́n tó gbé fún wa àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ẹ conditionalize pé tí máa ń bọ̀ látòkè kẹ̀sì rí bọ́lọ̀ ó ṣe gbé fún wa tọ́ ọlọ́run ọba ó ń takò wọn nínú àwọn àyà yìí apá kan nínú àwọn. kẹsìrì tún sọ ikpe ndị o àwọn ọgbà anabi muhammed sallallahu alaihi wa sallam ń gbọ́ ni pé àmọ́ ọmọ wa náà ni èmi àárín wa náà èmi kò wọ́n bí muhammed bóòlù wá pípò ní fi kan tí fún pé náà muhammed ni o èmi so ọlọ́ọ̀lọ́ràn sẹ́. ètò máa ṣe bẹ́ẹ̀ àwọn ò sì gbàgbọ́ ọlọ́run bá tún pa àwọn náà lẹ́nu mọ́. ọlọ́run ni walau nazzalna alayka kitaban fi qirtasin falamasuhu bi aydihim laqala alladhina kafaru in hadha illa sihrun mubin. ọlọ́run ti mọ tí ò tí ì ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ báwo ni ó rí. wọ́n bi wa anabi muhammed sallallahu alayhi wa sallam léèrè àwọn kèfèrí àwọn ọ̀ṣẹbọ àwọn alágídí àwọn aláìfẹ́ gbàgbọ́ àwọn olùtakò òdodo wọ́n bi ọ léèrè pé kí alukur'ani yẹn kó wá nínú odindi ìwé kan káwọn ọmọ wa wo ìwé yẹn kí ìwé yẹn kọ́ wà lọ́nà táwọn fi lè rí kí wọ́n sì fi hàn wọn bí ti ṣe ń sọ̀kalẹ̀ tó bá sọ̀kalẹ̀ tán kí wọ́n fi lé ọ lọ́wọ́ kí gbogbo wọn fọkàn pé yẹ́s ìwé ni ọlọ́ni tá a bá ṣe bẹ́ẹ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ tá a sì sọ̀kalẹ̀ bí wọ́n ṣe wí hàn tí wọ́n rí i pé ń bọ̀ látòkè lọ́sìrì pé màláìka ló mú bọ̀ tẹ́sì fi lé ọ lọ́wọ́ tí wọ́n rí bó ṣe dé tó fi tẹ̀ ọ lọ́wọ́ tí kálukú sì fọ́ ọkàn pé yẹ́s kì í ṣe sùjú wọn sí fún wa ọlọ́ọ̀ni mo búra laqala alladhina kafaru mo búra láàmì ẹ̀ waqi'atun fi jawabi alqasam ay wallahi laqala alladhina kafaru ọlọ́ọ̀ni mo búra àwọn kèfèrí ọ̀bá tún sọ yìí pé in hadha illa sihrun mubin ibi kan náà là ń ti ìdá náà tó ní. ewu ṣe sú wa lójú tó ó wá fi hàn pé nìkan fi kìnnìkan lẹ́nìkan lọ lókè òun náà tí wọ́n mú rọ́bọ̀ à ń sáré rí i pé kìnnìkan ń bọ̀ ìdá ni subhanallah tẹ́lá kò kí aló tá a ṣe fún wọn ìdán tó hàn ní ìdán tó hàn ní subhanallah gẹ́gẹ́ bọ́lá tó ṣe sọ fún wa nípa báwọn kẹsẹ̀ rí bí wọ́n tún ṣe máa ń sá ìgbàgbọ́ sí gbogbo níta àfojú rí níta àfetí gbọ́ níta àfimú gbòòrùn níta ṣe fọwọ́ kàn níta làákà ìmáàmà wọ́n ń pè ní almahsusat àwọn nǹkan tó ṣe pé feeling organs wa ó lè mà gbogbo ẹ̀ làwọn tún máa takò ṣé bí wọ́n ti sọ nígbà tí wọ́n takò anabi Muhammad sallallahu alaihi wa sallam pèsè kọ sọnà tá a lè gbàgbọ́ gun sámà ká tẹ fi lọ ọmọ gbọdọ ló fún ọ lálùkùránì ẹ dákun ẹ̀gbọ́n kan Ọlọ́run àni walau fatahna alayhim baban minas samaa táwọn Ọlọ́run bá ṣílẹ̀kùn fún wọn láti sánmà tá a bá ṣílẹ̀kùn kan fún wọn lára sánmà fadhallu fihi yarjun tí gbogbo wọn sì ń gúnkè lọ láti bẹ tí wọn gúnkè lọ nù sánmà láti bẹ. laqalu innama sukkirat absaruna bal nahnu qawmun. مسحورون سبحان الله ọlọ́run ni wọn ọba tún sọ pé wọ́n ṣe ìṣújú fojú wa ni wọ́n ṣe ìṣújú fojú wa lásìkò pàǹlò òkè ẹ̀ mọ́ bí ẹni tí ń lálà <laughs> ara àtẹ̀mí sì ti lọ o kìí ṣe kórìí bẹ́ẹ̀dì lọ wa wọ́n ní wọ́n sọ wa lójú ni ah, wọ́n dán wa ni wọ́n dán wa ni dán ni. Eh, ọlọ́ni ọgbà wá <laughs> so ọlọ́ni bàbá ń kó wọn wọ sẹ́mọ̀ tí wọ́n rí i pé àtàrà àtẹ̀mí àwọn ní lọ yìí wọ́n tún sọ pé ẹ̀ ṣùgbọ́n àlùtí wọn lọ bàbá alágbẹ́jọ bàbá títí ẹ̀rí ẹ̀rí kó tá a bọ́ sí so ìdẹ́ni ìdẹ́ni la hawla wala quwwata illa billah wọ́n tún yà wọn tún sọ fún ànàmì sọlá àzọlá pé kẹ́ni so ya abala kan sẹ́mọ̀ kọ́ sọ́lù à àwọn eléyìn àwọn kẹsìrì tó kí gidi ni akufarukum khayrun so ṣé kẹfẹ́rì tiyín lójú tiwọn lọ ni ọmọ lẹ́yìn ya abala kan kúrú kan fakú ọlọ́run tó dá wọn lóhùn. wọn ni wọn ń yàrá òkè sẹmìnà sẹmẹ ìsàkìtà yẹkùlù sàḥẹ́bù mọ̀rùkùn ọlọ́run tún rí abala kan nù sánmà tó yálù wọn ó ní ẹ̀sùn ni ní ẹ̀sùn òjò ní wọn ló ni wọn ń dà <laughs> tún á kù so àwọn náà sì ní àwọn wá mi bá sì sọ àná. ńgbòtú ya wọ́n tún ní wàkọ́lù lẹ́wọ́lẹ́ ǹzìlà àlẹ́yìí mẹ́lẹ́k kí tọ́lọ̀ wọn bọ̀ sọ kọjẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ olùjẹ́rìí fúnni lódodo kọ́ pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi wa sallam kó náà pẹ̀lú rẹ̀ kálí bá àmọ́ kọ́lọ́n lọ́jọ́ ọ̀ràn wọn ọ̀sàmọ̀ kí màláìkà ní kúrọ́ bẹ́ẹ̀ wọ́n sọ ọlọ́run á ní. ولو أنزلنا ملكا لقضي الأمر tá a bá fi lè sọ màláìkà palẹ̀ pẹ́rín tí wọ́n sì rí láwọ̀ màláìkà tó ń ti wà bàjẹ́ tí wọ́n ń hù yí báyìí ọ̀rọ̀ wọn dópin ìparun ó dé bá wọn. ثم لا ينظرون lẹ́yìn náà ní la sọ pẹ́ǹfẹ́ kọ́lọ́run bọ́ sọ màláìkà láti sọ kalẹ̀ ṣùgbọ́n pẹ̀lú àbàjẹ́ tẹ̀ ń wù yìí ọlọ́run ò sì gbèrò láti pa yín tí wá fi lè sọ láwòrán sáàrin yín kọ́ wá a sì ní lọ yín láàmú gbogbo yín lọ́nu sẹ́mi kékeré yóò tún sọ pé kí ni kọ́ wá. ọlọ́run sọ nínú àyà mi ó ní ma nunazzilu al-malaikata illa bil-haqq a kì í sọ àwọn màláíkà kalẹ̀ àfi pẹ̀lú òdodo òdodo ni wọ́n máa mú wa tí wọ́n bá sọ kalẹ̀ o wa ma kanu idhan munzarin tó bá yẹ kí wọ́n ti tọrọ ká sọ màláíkà kalẹ̀ fáwọn làbá sọ kalẹ̀ a pé. wọn ò tá a lọ lára mọ́ á kò inú ọrọ rẹ gbogbo yín lọ lọ́ba tán fẹ́ràn káwọn kí ó tún máa gbọ́ ibi tí ọ̀rọ̀ parí sí tí ti tánu ọlọ́run bá tún sọ pé nígbà tó ń sọ pé àwọn kan sọ ẹ̀rí màláìka ni kò sí ròdù ní fáwọn ọ̀daràn ọjọ́ ọ̀ràn ni tí màlẹ́kà bá fi lè sọ̀kalẹ̀ pínrín ti yẹn báyìí ẹ̀sìn màkì ńjọ́ tí kẹfìrí náà bá kú ọjọ́ tí ó rí màlẹ́kà kan tún nù kò sí ròdù ní fún kẹfìrí ẹni ó sì jẹ́ pé kẹfìrí nígbà tásìkò kú rẹ̀ bá tó wọ́n máa rí wàhálà pọ̀ ó lè máa ké wọ́n yà tilẹ̀kùn kẹ́ ẹ má gbọ́n tí ń wí ó sunkún kú. wọ́n wá yẹnu rẹ̀ báyìí pé bàbá rẹ̀ rìn irọ́ lásán níjọ́ tẹ́ rí màláíkà ẹ̀yàn ọ̀daràn la bushra yawma idhin lil kò sí ròdùnú fáwọn ọ̀daràn. ọlọ́run sì sọ níbí nígbà sọ pé ká sọ kalẹ̀ ká sọ màláíkà kalẹ̀ a lè sọ kalẹ̀ tẹ́wàá pẹ̀lú anabi ṣùgbọ́n tá a bá sọ kalẹ̀ kò lè wá. kọ́ máa gbàrin láwọ̀ màláìkà. ọlọ́ni wàlẹ́wò jẹ́ àlìnáhù mẹ́lẹ̀kẹ́ ńlẹ́jọ́ àlìnáhù rọ̀jùlá táàbà tiẹ̀ fẹ́nìkan pẹ̀lú ẹ̀ tọ́jẹ́ màláìkà àbá tún mú kí màláìkà náà wá láwòrán èèyàn ni. وللبسنا عليهم ما يلبسون ọ̀nà ọ̀wà pẹ̀lú bẹ́yìn náà ṣe máa wẹ́wù irú bẹ́ẹ̀ ṣe máa múra lọ náà wà yóò wá tún wá dàrú mọ́ yín lójú jù bẹ́ẹ̀ ju tàtẹ̀yìn wá lọ pé bí màláìkà la tọrọ ọkùnrin lélẹ́yìí wọ́n á ní màláìkà ní irú màláìkà wo lélẹ́yìí. ni tábà sọ màláìkà kalẹ̀ èèyàn náà ni ó tún wá irú bẹ́yìn náà ṣe máa múra lọ náà múra ọ̀rọ̀ wà dàrú màláìkà la tọrọ. èèyàn wọn rán ọ̀pọ̀lọpọ̀ tí kẹsẹ̀rí rẹ wà ní level twelve yóò tún lọ level eighteen eléyìí lọ́ọ́ mọ àwọn ọmọ dájú pé ajẹ́pẹ́ kìí sòjìṣẹ́ ọlọ́run tọ́ torí pọ́lọ́ ọ̀bọ̀ ní sọ mọ̀lẹ́kà kalẹ̀ kí mọ̀lẹ́kà ilẹ̀ kọ́ wá láwòrán nínú àyà mi. wọn kò lọ́wọ́ kánà fi ọ̀rọ̀dẹ̀ mẹ́lẹ̀ ìkẹtù yamṣúnà mọ́tòmá ìní nàlẹ́zẹ̀lẹ́nà àlẹ́yìn mìíràn sẹ́mà ìmẹ̀lẹ́kà rọ̀tùwùlà tó bá ti kí mẹ̀lẹ́kà máa gbórí ilẹ̀ ni táwọn náà máa rìn lórí ilẹ̀ pẹ̀lú fàyàbalẹ̀ bẹ́yìn náà ṣe ń rìn ni àbá sọ mẹ̀lẹ́kà kalẹ̀ kalẹ̀ fún wọn láti sẹ́mà yọjọ́ jìṣẹ́ àmọ́ ńgbà tí mẹ̀lẹ́kà gbórí ilẹ̀ àbí wọlé gbọ́ tó ní ìlú wo ló dé láyé tó ń sọ pé Malaika street Malaika region pé kíni kí wọ́n gbórí ilẹ̀ tó yẹ kí wọ́n gbórí ilẹ̀ táwọn náà rìn bá ń ṣe ń rìn ọlọ́run láàbá sọ òjíṣẹ́ kankan rẹ̀ tó jẹ́ Malaika ṣùgbọ́n kẹ́ ọlọ́run tó ní sí wa ó ní pé gbogbo àwọn ẹ̀dá kọ̀ọ̀kan tí wọ́n bá rán òjíṣẹ́ sí wọn irú wọn náà ni máa rán sí wọn torí pé ń pé ká lè tẹ́tí gbọ́ olórọrùn ká lè súnmọ́ nítorí wọn náà mọ̀lẹ́kà àlìjánu sí wa ẹ dákun bò láti máa ṣe ọwọ́ àlìjánu lásán ìrú tí ń bẹ lómi àlìjánu kí ni mọ̀lẹ́kà tí rán sí wa àbí ẹni àǹjànú pé ni àǹjànú bẹ̀rù so bó lẹ́sìn wá fẹ́ sí i wọ́n tún ní anábì tí wọ́n rán sí ọ mọ̀láìkà ni níjó láàrí wọn níjó wọn ó dé ẹ bó láti ẹ̀sẹ̀ rí wọn ṣé bóla ṣe dáhùn mọ̀ kí wọ́n ti dé níbo wọn ó jókòó sí tí wọ́n bá dé gbogbo eléyìí wọn ṣẹlẹ̀ ṣùgbọ́n náà ọba nínú àánú rẹ̀ ó mú kí òjúṣẹ́ láàrin wa kọjá èèyàn bíi tiwa kíkẹ́ ọlọ́run ọba ni àmọ́ a dunnú pé ah Allahu akbar nínú wa lọ́lọ́run tó ti mú ẹnìkan ó sì ṣe lójúṣẹ́ rẹ̀ àdúpẹ́ fọlọ́ tọ́ lọ́lọ́run ti sọ pé laqad manna Allahu ala al إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم Ọlọ́run bá ti ṣe ìlera fún àwọn olùwàgbọ́ òdodo ní ìgbà tó gbé òjíṣẹ́ kan dìde nínú wa láti inú wọn lọ́lọ́run ti yọ jáde anabi Muhammad sallallahu alayhi wa sallam ti ń ka àwọn àyà Ọlọ́run fún wa ní sì ń fọ̀ ma ń kọ́ wa ní ìtàfi súnmọ́ lọ ìdẹ̀ra ńlá ni àyà yìí ló fi máa túmọ̀ gbogbo àwọn àyà yòókù ọlọ́run sọ pé huwa alladhi ba'atha fil ummiyyina rasulan minhum ẹlòmíì wọn máa lérò pé fil ummiyyina ó túmọ̀ sí pé àwọn alárúbá nìkan lọ́lọ́run sí rárá o pé rasulan minhum nínú wọn yatlu alayhim yóò máa kà fún àwọn aláìmọ̀kọ́ máa kà rárá o gbogbo múmi ní àgbáńlá yìí ní kà fún aya yìí ń ṣàlàyé ní tí ọ̀rọ̀ ayé nínú aya mi wípé laqad dájúdájú ọlọ́run bá ti pé ìdẹ̀ra lórí àwọn olùgbàgbọ́ òdodo idh ba'atha fihim rasulan min anfusihim nígbà tó gbé òjíṣẹ́ kan dìde láti nù wọn ọlọ́run ṣe léèyàn bíi tiwọn. èsì pé lárúbáwá o èèyàn lárúbáwá èèyàn náà lẹni tí ò lárúbáwá àmọ́ ìdẹ̀ra ọlọ́run ni kó sòjíṣẹ́ wa tọ́ran sí wa ní èèyàn bíi tiwa ìdẹ̀ra ńlá ni ìdẹ̀ra ńlá ni. yatlu alayhim ayatihi tí ń ka àwọn ayọ̀ ọlọ́run fún wa wa yuzakkihim ó sì ń ó sì ń fọ̀ wá gbogbo ń tàṣì tàṣì súnmọ́ lọ́la nàbì kọ́ wa. yàtọ̀ bí ẹlòmíín ṣe ń túmọ̀ àyà yẹn màá tó ń rí pé lárúbáwá lòun ó ní huwa ẹ̀ ba'atha fil ummiyyina rasulan minhum wípé àwọn dúpẹ́ ó tún kọ́ sínú pé àwọn dúpẹ́ o tọ́lọ̀ ń gbé ànábì dìde láti inú àwọn lárúbáwá torí pé tó bá jẹ́ pé kìí ṣe lárúbáwá ni kò tiẹ̀ yá àwọn báwọn ṣe gbọ́rọ̀ rẹ̀ yìí kò dájú pọ̀ máa ń tí ń sọ ń tì ọ̀ ń tí sọ màtánàbí jẹ́ lárúbáwá táwọ̀ lárúbáwá ẹ ṣe ní gbọ́ ẹbẹ kọ ẹ kó èdè rẹ èdè lárúbá àmọ́ ṣèdè bàbá àtìyá ti wá torí kálukú lọ kọ torí kálukú àgbẹ̀sìn wáyé torí ẹ gbogbo rú àwọn ọ̀rọ̀ nítorí máa ń karú ẹnu tó ra kẹ́ máa mọ̀ kẹ́ni tí ń kọ, kọ́ máa ti ń ńgbà tí ń tó ti ní àwa àbíkí láyé ká máa sọ ewu lọrọ nu méjèèjì ẹlẹ́ẹ̀kejì lọ̀rọ̀ adúpẹ́ fọlọ́hún ẹ mọ̀ pé náà sì fi ń ṣe ìyànà sí wa nísìn ẹ gbogbo ayé àti tí ń bọ̀ yìí ti ń tọ́ka sí a lè sọ màláìkà kalẹ kọjẹ òjíṣẹ́ láàrin yìí torí màláìkà ìgbórí tá a bá sọ náà yóò mọ ọ̀rọ̀ ó sì gẹ́gẹ́ bí tiwa. tán Ibn Abbas radiyallahu anhuma ó lọ́wọ́ lọ́wọ́ tó ní walaw ja'alnahu malakan la ja'alnahu rajula ìbá tiẹ̀ sí pé á tiẹ̀ sànábì tá a rán sí ní màlẹ́kà ní ọkùnrin làbá sí ó ní law atahum malakun ma atahum illa fi surati rajul yẹn ní kí dáa tiẹ̀ jẹ́ kí màlẹ́kà lọ́wọ́ bá rán sí ní ọba onóòní wa ń báyìí àfi láwòrán èèyàn لأنهم لا يستطيعون لا يستطيعون النظر إلى الملائكة من النور torí pé àwọn èèyàn àní lè wo màláìkà látàrí ìmálẹ̀ torí pé màláìkà látara kí lọ́lọ́run ti dá wọn látara ìmálẹ̀ à lè wo wọn tọ́ba lè wo màláìkà sọ́lọ́n lọ́wọ́ à lè wò láyé ń bì ó tó bẹ́ẹ̀ ẹnìkan ní wọn máa wo àwọn jọ sí pàdé pẹ̀lú màláìkà mi káyìrà lálẹ́ àná ní ìsísẹ́ ti gẹ́ẹ̀tì pé ni abẹ́ gẹ́ẹ̀tì sẹ́ẹ̀ gẹ́ẹ̀tì ní ìsìn abẹ́ gẹ́ẹ̀tì sẹ́wọ̀n pé náà bá ń sọ pé torí pé wọn ò ní lè wo màláìkà látàrí ìmàlẹ̀ báwa ni wọ́n ṣe wo màláìkà mi ká ah, ẹlòmíì àgbèrè rẹ tún kọjá ọjà nínú àgbèrè màláìkà mi ká pé òun pàdé ni àwọn jọ ṣe pàdé fún subhanallah. وللبسنا عليهم ما يلبسون àwọn mẹlẹka yẹn tó bá jẹ pàṣọ náà kalẹ̀ á jẹ kó náà kó kó kó kó wà yóò tuntun náà wà yóò tù sí ẹni dàmà ẹni dàmà pé mẹlẹka ni èèyàn lẹ́ẹ̀mọ̀ sí lẹ́yìn lẹ́yìn ọlọ́ni wàlàkọ̀tọ̀ stóhùsì abirú sọlọ́mù min qablik ìrà nàbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti fi àwọn ìránṣẹ́ tó tó ṣe wọ́n ti fi wọ́n ṣe yẹ̀yẹ́ ṣáájú tiẹ̀ o Allahu akbar ẹni tó lọ́ọ́ ránṣẹ́ wọ́n sì máa fi ṣe yẹ̀yẹ́ eléyìí jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹni tí wọ́n ń pè yàn lọ sí dẹ́sùn ọlọ́ àtàjẹ́ porontu tá a já mọ́ kankan yìí wọ́n ń pè yàn lọ sí dẹ́sùn ọlọ́ wọ́n fi ọ́ ṣe yẹ̀yẹ́ wọ́n ń pè yàn lọ sí dẹ́sùn ọlọ́ ọ̀nà ọ̀nà ọ̀ kò sí wàhálà in taskharu minna fa inna naskharu minkum kama taskharun ẹ máa fi àṣẹ ẹ̀yẹ lónìí ọjọ́ tá a náà ṣe kí tá a fi ń ṣe ẹ̀yẹ ń bọ̀. ọlọ́run ni wọ́n ti fi àwọn ìránṣẹ́ wa tá a ti ránṣẹ́ rí ṣe yẹ̀yẹ́ ṣáájú kí wò ó tó dé kí wọ́n á ní tuntun nínú pé wọ́n fi wọn náà ṣe yẹ̀yẹ́ kò sí nǹkan tuntun bẹ́ẹ̀. ọlọ́run ọba ó ń tu ànábì lójú ó ń rọ̀ lójú pé gbogbo tó wù kó ṣẹlẹ̀ mẹ́jọ ọba lójijì ìlànà ni táwọn ànábì ọlọ́run tọ̀ wọ́n fi wọn ṣe yẹ̀yẹ́ ó túmọ̀ sí pé gbogbo ẹni tí máa ń pè yàn lọ sí dẹ́sìn ọlọ́run wọ́n fi ṣe táwọn máa ṣe bẹ́ẹ̀ àwọn oníyẹ̀yẹ̀ tá a fi ń ṣe lọ́tọ̀ nítorí pé ìtìjú nwa àbùkù ti ẹni pé ohun tí ń lọ sídìí di àwọn ò lè ṣe ìgbà tí wọn wá ṣe wọn àmọ́ wá nǹkan fi dí àléébù wọn wọn máa bàjẹ́ wọn máa fi ṣe yẹ̀yẹ́ àwọn ẹni tí wọ́n tún wá ń pè táwọn ò nǹkan kan nípa oríṣi yeye táwọn náà mọ̀ fi ṣe. àwọn ẹni tí ń gbọ́ tí ọ̀fẹ́ gbà wọ́n ní irú tí wọ́n fi ń ṣe. tòkí náà ti fẹ́ ṣe àti ká gbà fọlọ́. wọ́n á ní ẹ ẹ àwọn kan lájẹ ń fi ń ṣe ni àṣà yín gan kìnnìkan gbọ́n ṣe ẹ dákun ẹ má torí o lè sọ pé o lè mú kó lù ọ́ o sì lè mú lóòótọ́ kó lù pa ọlọ́run bá dákun kó ṣàánú wa torí ara àwọn nǹkan náà lọ́lọ́run fi ṣàánú wa tá a fi ra àlùjánnà wọ̀ torí pé iṣẹ́ tí à ń ṣe dáadáa wàláì kò dájú kó tó nǹkan ẹnìkan bú ẹnìkan ṣẹ́gàn ẹnìkan bà jẹ́ ẹnìkan fi mí ṣe yẹ̀yẹ́ ẹnìkan gbogbo ẹ̀wọ̀n kòjọ kòjọ kujo ń jọ gbẹdẹ masha la quwwata illa billah wàláhi nítòsẹ́gun ètè ẹni tó ṣe kan ọmọ tó ti ṣe báyìí ẹ tó ti masha allah ọlọ́run jẹ wọn pọ̀ sí ẹ̀yin ní ní yorùbá lẹ́rù lẹ́yìn máa ma pé mò ń sá níbi tẹ́ ẹ kúkú pẹ̀gàn náà dé ọlọ́run kúkú mọ̀ sì so gbogbo nǹkan ni ọmọ apéjọ ń wá ń wá ń wá ń fún tí a kò sí yànjọ́ náà bẹ́ẹ̀ wọn náà wọn náà wọn náà la gbogbo eléyìí èèyàn náà sì jọ́ wọ́n múnú gbogbo dáadáa yín àti tèèyàn àti tí wọ́n kú fún yàn wọ́n tún fi san àwọn míì téèyàn náà jàǹbá ọ̀wé ìtọ́ wa kù ọlọ́run àná ẹ̀ṣin sálẹ̀ jẹ̀nà alhamdulillah torí ẹ̀ wọ́n fi yàn sí ẹ̀yẹ wọ́n fi kéésì nǹkan bàbàrà gbogbo ènìyàn gbọ́dọ̀ ti kọ́ mẹ́sẹ̀ àwọn àwọn sọ̀rọ̀ àwọn kan gbẹnu gbẹnu sẹ́nìkan létí wọn sọ pé tàlẹ́ǹbáwí pé tàlẹ́ǹbáwí ẹ máa sọ dáadáa ẹ sọ́kẹ́ yó tàlẹ́ǹbáwí báwo tẹ́lẹ̀ náà ń kọ́ kí ni wọ́n máa fẹnu sí kí wọ́n máa fi wà rọ́ọ̀fù náà tó ẹ máa sọ ọjọ́ pàdé ń bọ̀ tó ẹni tí máa ti ń pè yàn lọ sí dẹ̀sùn ọlọ́run kọ́ máa àfi tó bá yẹ pọ̀dọ̀ ara rẹ̀ ló ń pèpè lọ tẹ̀kí tó bá kéèyàn lèyàn fẹ́ àtìrù kankan téèyàn ò tí ì ní wípé máa wówó mọ̀ọ́sẹ́kẹ́ máa pè mí ní tí ń máa gbósùbà fún mi pé kí tó bá kí n tíyàn lẹ́nu sọ ẹnu àwọn èèyàn ìyẹn ọmọ sọwọ àwọn èèyàn pé kí lè lẹ́yìn sọ àwọn ọlọ́tẹnu àbí òye yín pé àwọn ọlọ́tẹnu kẹ́ni má ní ẹ ń dùn wọ́n ní àwọn tí máa rí àwọn reaction yẹn ni wọn ṣe fún kẹ́ni kò sí nǹkan kan tuntun bẹ́ẹ̀ kò bàbàrà bẹ tu ànábì ń ń ń sì ń gbé ìbànújẹ́ kù fún wọn ṣe ọsẹ yẹ̀yẹ́ kò sí nǹkan tuntun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe sí àwọn ànábì tó síwájú gbà ṣe sí á mú jẹ wọn ò mú jẹ o wọn ò mú jẹ. yẹ̀yẹ́ tí wọ́n fa àwọn ànábì ṣe ó sì jẹ wọn ò ráyè yẹ fún ọlọ́run lọ́rin léyìí ń sẹ́ ìwọ wà á tó sọ dòkúta àdìgbòlù nípa yẹ̀yẹ́ rẹ tó jùlọ fi ọ́lẹ̀ kò fi ọ́lẹ̀ tí máa máa fi àmẹ́wàá jẹrú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ lásán ẹni tó ṣe bẹẹ sànàbí yọgbà ó lè náà tí ó kì dáadáa wa ẹja sọ ẹnu wa o ẹja sọ ẹnu wa ọlọ́run bá kórira kan máa fi hàn sí ẹ̀yẹ ibẹ̀ rí nínú suratul hujurat ya ayyuhal ladhina amanu la yaskharu qawmun min qawm asa an yakunu khayran minhum wala nisa'un min nisa'in asa an yakunna khayran minhun. àwọn kan nínú àwọn ọkùnrin ọgbọdọ máa fa àwọn míì ṣe yẹ̀yẹ́ tóró ṣeéṣe kọjá pé àǹtá fi ń ṣe yẹ̀yẹ́ wọn lóore jù yín lọ láyé àti lọ́run apá kan nínú àwọn obìnrin náà kò gbọ́dọ̀ máa fa apá kejì ṣe yẹ̀yẹ́ tóró ṣeéṣe kẹni tá à ń fi ń ṣe yẹ̀yẹ́ kọjá pé dáa jù wá lọ láyé àti lọ́run ẹ dákun kí ló lè mú yàn máa fọmọlà kejì gan ṣe yẹ̀yẹ́ lẹ́ni tí ò ní garanti.

sẹ́wọ̀n kí tí wọ́n sì fi hàn sí yẹ̀yẹ́ tí wọ́n bá kọ bí ara sẹ́ni tí ń fi hàn sí yẹ̀yẹ́ wàhálà yẹn lè lọ gbé nǹkan jẹ kó kú dànù. pé a ah, kí ni wọ́n á ṣe tí gbẹ̀ǹbẹ̀ lára mi ni kí ló dé tí wọ́n fi mí ṣe yẹ̀yẹ́ báyìí kí ló dé. ọlọ́run bá ní mẹ́fẹ̀ nìkan ṣe yẹ̀yẹ́ o torí pé ẹni tẹ́yìn sí ń ṣe yẹ̀yẹ́ ó lè lóore jù yín lọ ìgbà tó lọ́n sọ pé ó lè lóore jù yín lọ kò sọ pé láyé nìkan kò sọ pé lọ́run nìkan láyé àti lọ́run kò sì sọ nínú kínni nínú gbogbo nǹkan ó lè jẹ́ kó lóore jù yín lọ wàláì bẹ́ẹ̀ náà sí. àìmọye èèyàn ńlọ jẹ́ akúṣẹ̀ tẹ́kí búrẹ́dì sixty naira ju agbára rẹ̀ lọ yóò sì máa fi tó ní six hundred thousand naira lápò ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ tó wá kí wọ́n máa fowó ráàyàn ìwọ ò ní sixty naira òun sì ń fún six hundred thousand ṣe yẹ̀yẹ́ ẹ dákun sọ yẹ kó rira àbí ọ̀yẹ́ kó rira kó sọ sínú àpò dàhọ́. torí pé ẹni tí ń fi yẹn ṣe yẹ̀yẹ́ láyé tẹ́yìn náà bá gbé sórí síkè láì rí i pé kò ní àṣọ́ránsì kan pò ń da tó. sòṣùgbọ́n wọ pé ṣé tọ́nà ìwà ṣẹ̀tọ́n tó fẹ́ iná ni ó fi máa wọ pé kẹ́ni ẹ ẹ ọ̀bọ̀jọ̀ yàn. ìwọ náà sẹ́rí yẹyẹ ni yẹyẹ ni ẹ̀yin sọ pé ọlọ́run hẹ láìsí ẹnu ẹ̀. torí délé ń sọ́ra fún wa wà láìkọ̀dá ọlọ́run sì máa fi hàn wá láyé náà ẹ ti máa ṣe yẹyẹ ẹ rò pé kò ní lè pàgọ́ ni ẹ máa fi ṣe yẹyẹ ẹ máa wò pé kíni kò lè ní ẹ máa fi ṣe yẹyẹ ibẹ̀ náà lẹ sí wa ojú yín ni ó sè ní ọba déyàn ńlá ní ọba tún dẹni tẹ́ ń lọ ẹ dákun ẹ má wú wa wá ẹ má wú wa wá gbogbo ìta ti ṣe sẹ́yìn ẹ dákun ẹ má wú. Allah wàláì láyé yìí ti ń ṣẹlẹ̀ torí ẹ kéèyàn má fọjọ́ òní rẹ̀ bọ́jọ́ ọ̀la rẹ̀ jẹ́ kéèyàn má fi dídí lẹ̀ rẹ̀ gbàgbà tí àìrójú ọ̀bàjẹ́ kí ọmọ gbà aláṣẹ rẹ gbàgbà àárẹ̀ rẹ jẹ tí wọn fún wa ní rẹni kankan sànú èèyàn ẹ jẹ́ ká kíyè sára pàápàá jùlọ àwọn obìnrin wọn fẹ́ràn yẹ̀yẹ́ bàjẹ́ wọn fẹ́ràn yẹ̀yẹ́ púpọ̀ tẹnìkan nu wa tó bá rọkọ rówó ra bàtà tó dáa fún un tó má fi lọ sípàdé kan. yóò bọ́ tiẹ̀ síbi tí gbogbo èèyàn ti máa yọ wò ni tọ́ba tètè sáré lọ wọ̀ ọ́ yóò wá dùn olóòkan ibi tó ti máa wọ àwọn yòókù pé ẹ̀ náà rí kan wọ̀ dáláwọ̀ ọ̀tà ẹ̀rẹ́ tí ẹ rí ṣé bàtà lélẹ́yìí la hawla wala quwwata illa billah. dábàá soge sọ́mọ tí wọ́n sọ́mọ ọlọ́mọ mi ìjọba pé tọ́ wọn bá tán rí náà wọ́n ríra sọ́mọ lọ́rùn sọ́mọ ọlọ́mọ bá ti rẹ̀ ẹ̀ nọ́nọ́nọ́ mọ̀jẹ́ kọ́kọ́ mọ́ bọ́ mọ́ bọ́ mọ́ bọ́. ìyọ́ ń tí wọ́n ti fẹ́ wọlé pé ah ọlọ́dà kò mọ̀ sánú àwa náà tó gbogbo rẹ ọ̀pọ̀ fáwọn obìnrin bàjẹ́ àjàjà tó máa tún ni wọ́n lè kàn máa rẹ́rìn tí ò nídìí torí àwọn wọ́n gbàwé ìtọ́ ga lọ́dọ̀ àṣetán níbi àṣetán wọ́n kàn lè máa rẹ́rìn ẹ mọ̀ kọ́kùnrin ní ìsìn tí ìbá ṣe kórí èèyàn bá jẹ́ pé kọ̀ọ̀kọ̀ bá dúró déédéé ọkàn máa rẹ́rìn lásán sẹ́kọ̀ ọmọ wò pé sí ìsìnkú nǹkan ṣe lágbájá ẹ tún máa sọ fáwọn èèyàn rẹ̀ pé ẹ kíyèsí lágbájá o dájú pọ́ gbádùn o àmọ́ bì ẹ jẹ́ pé nǹkan kan ṣe wọ́n ọkàn lè rẹ́rìn wá láti yàrá tiẹ̀ ó ti mọ̀ pé tí information tó ń pass tó bá ti dọ́dọ̀ ẹnìkejì wàhálà bá a lónà ọba àárín tiẹ̀ ránṣẹ́ pé pé èyí tó yàtọ̀ <laughs> yẹ̀yẹ́ wọ́n fira wọn sí wọn láì ríra wọn kọ́ a wàláì wàhálà là ń kó mi jọ kọ́lọ́mọba kálukú gbé wọ́n lè kàn máa mísìn ẹnìkan bóyá ọfẹ́ pé bóyá ọbẹ̀ lọ́fẹ́ pé lọ́ba ní bá mọ́bẹ̀ ṣé kìí ṣẹlẹ̀ ni ìbá hàn máa yọ̀ bá mọ́bẹ̀ bá mọ́bẹ̀ ni ẹ̀kẹ́ ni àwa dúpẹ́ àwọn ò lè pọ̀ bẹ́ẹ̀ lọ́bẹ̀ láéláé yẹ̀yẹ́ bá bẹ̀rẹ̀ nínú ọba máa fi ṣe ẹ̀ gbogbo gba pé ọmọ bá mọ́ bẹ́ẹ̀ ẹ́ kórìí tún kó lè bá a máa lo aago bá ti gbọ́ ọ àwọn bá mọ́bẹ̀ wọlé o àwọn bá mọ́bẹ̀ jáde o àwọn bá mọ́bẹ̀ ruka o àwọn bá mọ́bẹ̀ màlúngúnyẹ́ o <laughs> wàláhì fìtínà àwọn fẹ́ràn yẹ̀yẹ́ wọ́n bá dájà mọ́ obìnrin lẹ̀ ẹ ah! wàhálà kọ́ mọ́ náà la ṣe ń sọ pé àfa alásàlátù kọ́mọdá o kọ́dá o. ẹ wò bèbí mẹ́ẹ̀ẹ́dógún wọn nìkan á jókòó sáàrin wọn. Hmm? Subhanallah láàrin àwọn obìnrin olóbìn ẹ sọdá ọdá o torí ntí nínú tó jù máa ń dá gán fún ọmọ tí kí ló dé tá a rí ya ṣàfùmọ́ ẹ ó mà ti ó mà ti lọ gba àwọn alákatakítí àdínì kankan ní asàlátù ọ̀màdàmà wọn bá gbóhùn sórí àtẹ wọn bá máa sọ̀rọ̀ rẹ̀ tó má ti wá rí gbogbo ẹ̀kọ́ tó ń kọ́ wọn pa ṣẹ̀ sára tiẹ̀ yẹ̀yẹ́ ọ̀dà o yẹ̀yẹ́ ọ̀dà o yẹ̀yẹ́ ló bí ká yín mú yẹ̀yẹ́ ló bí ká yọ̀tì wàlá yẹ̀yẹ́ nítorí ẹni bá rí náà là á máa yín mú sí níta bá rí náà là á yọ tì sí so ẹni tá a bá rí náà là á ṣe sùn tì sí àwọn sì sọ pé tọ ìpàkọ́ ọ̀gbọ́n sùtì orí tiẹ̀ lọ dàrú but ẹni tó bá rí nǹkan mo rò pé ìpàkọ́ tiẹ̀ ni ọ̀gbọ́ ẹni tó rí nígbà tí ń ṣe sùtì sí ọ̀ńkọ́ tó bá fẹ́ràn rẹ̀ ara wọn yóò bò sọ pé irú ìwà burúkú wọn kí náà ṣe fún ọ torí ẹ dákun ẹ já gbìyànjú láti yọ eléyìí nínú ìwà wa náà máa fi hàn sí yẹ̀yẹ́ ẹni tá a fojú di lónìí a lè padà dẹni tí ń jẹ lábẹ́ rẹ̀ lọ́la yìí sì nǹkan tuntun láyé yìí ẹni tá a ti fi ṣe yẹ̀yẹ́ lónìí a lè wà ń pò ẹni tó wọn fi wá sí yẹ̀yẹ́ lọ́la yẹ̀yẹ́ tó wá burú jù òun náà lè tí àwọn olùgbàgbọ́ òdodo fi àwọn kẹfìrí ṣe ń jọ gbẹndàlùkìyàmù. فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل توب الكفار ما كانوا يفعلون ọlọ́run ni wọ́n ti ń fi wá ṣe ẹ̀yẹ láyé kò sí náà ni ọlọ́run ló tú àṣírí wọn gbogbo kèfèrí ń fi mùsùlùmí ṣe ẹ̀yẹ láyé ẹ wọ́n ti ti lọ forí gbálẹ̀ àbẹ́rẹ́ nǹkan mẹ́rin pé ńgbà táwọn ṣe sọ láàtà forí gbálẹ̀ ọlọ́run wa ni tó bá jọ gbẹ̀ndà lọ́kìyàm àwọn olùgbàgbọ́ òdodo àwọn wa máa fa àwọn kẹsìrì rẹ́rìn báyìí ẹ̀ní tẹ́yìn fi wọ́n rí sẹ́mi kó àwọn níìsín ó lè jẹ́ pé pọnpọ́n lóru tí tún fà á òun rú pọnpọ́n gun machine ẹ lọ́yẹ kó fẹ́ nìkan ẹni tó gun machine lọ́yẹ kó fi pọnpọ́n ó tún máa tọ̀ ọlọ́run níjọ́ ẹ jókòó tí fọkànbalẹ̀ tí fọkànbalẹ̀ lẹ́wọ̀n àmọ̀ fún ara ẹ̀ pé <laughs> mo rò pé ṣé ẹ ti bá pàdé kíni kíni ẹ̀ ntí ọlọ́run pé bá pàdé náà ìyà pé ó gbà wọn pé <laughs> ẹ jẹ́ kẹ́ ẹ yó ẹ máa rántí mú mi sí o subhanallah ọlọ́run ní sáwọn kẹfẹ́ rí ní ìsinsìnyí wọ́n rẹ̀ sàn gbélé ayé ṣe àbí wọn torí ẹ àwọn òpé kíkèsè rí ọkọ dẹ́kun pé ń fi àwọn mùsùlùmí ṣe ẹ̀yẹ ẹ múra sí ẹ múra sí kọ́pọ̀ ẹ má gbàgbé láti mú fáìlì lọ́njọ́ ẹ bá kú kẹ mú wọ sàárè kẹ fi lè bá àrùn tí ń jọ gbèǹde pé gbogbo ìtẹ́ ẹ ṣe o náà lẹ́ ń gbà báyìí. tọ́ ọlọ́run wa ń pàkíyèsí wa lọ sí di nǹkan kan tó yẹ ká máa tún mú mẹ́sẹ́ òun náà ni wípé. a gbọ́dọ̀ jókòó ká gan sójú kan náà a gbọ́dọ̀ jókòó ká gan sójú kan náà a ní gbọ́n ẹni tí fẹ́ parun kó rìn ká orí ilẹ̀ kó wò ó àyè táwọn ọ̀daràn ti gbé rí ebi yìí kan náà ni bó lọ́lọ́run ṣe pa wọ́n run táàtì ẹ̀ lórí pa tiwọn má yóò jẹ́ kó yóò dé kó o mọ̀ yín pé tí ìwọ náà gan tó bá tẹ̀síwájú pẹ̀lú àìgbọ́rọ̀ rẹ àìtẹ̀lé tọ́lọ́run rẹ ó súnmọ́ kí ìwọ náà parun àì dúró sójú kan náà ká gbọ́n èyí dúró sójú kan náà kọ́ gbọ́n ẹ ti mọ̀ pé omi tó bá dákun tí ọba máa lọ kò sí tàbí ṣùgbọ́n yín pé bọ́bá fìgbà kan má àti dọ̀tí rẹ̀ súnmọ́ kò ní ṣe mu kò ní ṣe sèmára gbogbo nǹkan tó bá dúró sójú kan náà kò sí garanti ìlọsíwájú fún torí ẹ ọlọ́ni qul siru fil ard ẹ̀rìn lórí ilẹ̀ mọ̀nà ẹ̀rìn lórí ilẹ̀ thumma anzuru kayfa kana aqibatul mukaththibin lẹ́yìn náà kẹwàá wò báwo la túnbọ̀ tán àwọn ẹni tó pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ ti já sí lẹ́yìn náà máa ń pọ̀rọ̀ ọlọ́ọ̀ni ẹ múra sí irú àtúbọ̀tán tí wọ́n náà lè kọ́ lẹ́tà sí. sẹ́mi pẹ́ni tó rí ọ̀sàgbà àmọ́gbọ̀ lọ́wọ́ ibi tí wọ́n gbé àwọn ilé wọn ti gbófò ẹnì kò gbé bẹ̀ mọ́ lẹ́yìn tiwọn. wọ́n parun bí ìgbà tó lọ́wọ́ bó ti ẹ̀sẹ̀ dá wọn. àwọn sì tó ṣe pé tí wọ́n bá ké gbogbo ayé ọ̀gbọ̀ngbà náà. wọ́n á dàgẹ́ bíi ká aw lam mi wọn dàbí wọn rí àbí wọn ò tí àṣùgbà ayé rí ẹ̀rìn ká orí ilẹ ẹ ronú náà ẹ ronú ọmọ lẹ́nìkan jẹ́ fìràwọn náà kan níbo lọ wà wọn lẹ́nìkan jẹ́ nàmúrúdù níbo lọ lọ wọn wọn níbo lọ náà wọ́n sá ìgbàgbọ́ ó ṣe báyìí báyìí báyìí báyìí níbo ni gbogbo wọn wà ṣe bọ́lá ti pa wọn rùn àsìkò tí gbogbo wọn ń ṣe kèfèrí àwọn ń ṣèṣe pípọ̀ sọ́lọ̀ nǹkan tó lè mú àwọn ni àsásìkò ni ò tí ì tò sásìkò tó lọ́wọ́ bá mú yàn bá tó kò síbi tí yàn fẹ́ ságbà wa ardullahi wasi'atun walakin idha nazala al-qada daqa al-fada'u ilẹ̀ gbogbo àyíká yìí ni ó fún èèyàn ní ríbi ságbà torí ọlọ́run pa wọn rún àwọn dìtàn ẹ̀yin náà rìn kórì ilẹ̀ wò ó ẹ lọ wò ó kẹ́ wo ibi táwọn fíráwọnà gbé kò sí fíráwọnà ń bẹ̀ má lónìí àwọn fàráyìnà míì lọ́wọ́ àmì fíráwọnà ti tẹ́lẹ̀ ti lọ àwọn fàráyìnà míì lọ́wọ́ àmì àwọn fàráyìnà míì náà tí wọ́n ń lò ń irun tó ṣe níbi táwọn èèyàn anábì sọ́ọ́lì gbé ìmọ̀ bẹ́ẹ̀ dì sí lẹ́bàá Madina anábì Muhammad sallallahu alaihi wa sallam ìlú yẹn bẹ́ẹ̀ dì sí wọ́n fi báàbù wáyà wọ́n fi sọ̀ráǹdì rẹ̀ ibi tí wọ́n gbé ìmẹ̀mẹ̀. àwọn ẹni tọ́lọ́ sọ pé àwọn àádáwa tí wọ́n ń gbé àpáta ìlú wọn bẹ Yaman ẹ lọ wò ó báwo ni kí ni wọ́n ṣe kí ni wọ́n dán tí wọ́n fagbára dán gbogbo léyìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so wọn ò sí ń bẹ̀ máa ń tiwọn ilé sì ń bẹ́ẹ̀ ìdínú dàbí máa sọ pé ẹ̀mí ọ́fíìsì yóò gùn ju tọ̀gá tí ń gbọ́ ọ́fíìsì lọ ilé ń ẹni tó ṣe ń kọ́ wọn ń ọlọ́run ti torí ìdí eléyìí báyìí ẹja arìn ká bá a gbọ́n ẹ mẹ́jọ agbọ́n sójú kan náà ká má bàa gbogbo ẹni tó bá dúró àwọn àwọn ẹni ẹni tó bá fẹ́ kọ́mà kò gbọ́dọ̀ jókòó sójú kan ẹni tó bá fẹ́ kọ́mà kò gbọ́dọ̀ jókòó sójú kan èèyàn lọ sí wa èèyàn lọ sẹ́yìn nígbà tó bá fàbọ̀ ha wọ́n lè ná gbára wọ́n lè ná so gbogbo ẹ̀ náà wà dòdìndì sí wọ̀ lára tàbí tó jókòó tó jókòó sójú kan tó lóun ò lè ṣe wàhálà ń bàbá rẹ nímà bàbá rẹ wà ní má lọ síbi kan lọ kó ká ọdọ ta ló tún fẹ́ kọ kíni pé gbogbo wọn mà à kí wọn ọmọ ò ní mà nkankan torí pé tí ọba jọ lọ kọ àwọn èèyàn púpọ̀ kò ní mà sọ fọmọ kí o rẹ pé wa nìkan o má lọ ẹ kọ má sórí igbó à odó ni ẹ ní imáàmù Shafi'i sọ pé ma min maqamin lidhi ilmin wa dhi adabin ala thawa'i fad'il awtana waghtaribi ẹni tí máa ń wá ìmọ̀ wọn ò níbi kan tá a máa ga sí o wọn ò níbi kan tá a máa ga sí tó bá ti kọ́ tán lu ìtúnlọ lónìí tó bá tún kọ́ tán mẹ́tún lọ bòmíì títí tó fi kọ́ wọn bá tọ́ lọ́wọ́ bá lọ́kọ̀ fìlú rẹ̀ lẹ̀ lọ síbòmíì lọ wá mà ìdí nu tó fi jẹ́ pé gbogbo ọmọ pẹ́pẹ́ lu rẹ̀ ló filẹ̀ ọlọ́ lómi ọlọ́ wa tọ́ da ní ṣe ọlọ́run bò sì ní dáhùn dára wọn ẹ̀rí pé rí mọ̀ yẹn kọ́ tí wọ́n bá mọ kọ́ nínú ìlú èèyàn tí wọ́n tún kọ́ nílùú mi ẹni tó lọ kọ́ wá nílùú mi yẹn pé òun ò rí ju ẹni tí ń kọ́ nínú lọ ìdí ni pé ojoojúmọ́ náà kò sí mami kò sí dáàdì wọn bá ti fẹ́ẹ̀lì lẹ́ẹ̀kan rí àbí òye ẹnìkan kí ọkọ̀ tó fi gbọ́n kíákíá lórí rẹ̀ ọmọ spark èèyàn kọjú máa o sì ní fẹ́ láti pé bó o ṣe kú olóyún náà lọ padà rẹ̀ ọ padà lẹ́ni tó ti dáa ju bó o ṣe kú lọ ni. so onisafir tẹjìdà ìwọ̀dọ̀ náà mẹ́rin tó fẹ́ rí kù hàn wọ́n sìn fẹ́ ìnàlẹ́dí ìdàlàyé ṣe fi nọ́sọ̀bì ó ní fìlú lẹ̀ gbogbo ibi tó o bá lọ láyé ọlọ́run sáwọn míì dí àwọn ẹni tó fi lẹ̀ lé yóò fi wọ́n di fún ọ bàbá ló fi lẹ̀ lé ẹlòmíì ọmọ ṣe bàbá fún ọlọ́run yóò mọ̀ ṣàánú rẹ̀ màmá ló fi lẹ̀ ọlọ́run fẹ́ ẹlòmíì dípò màmá yẹn fún ọ tí ó mọ̀ ṣàánú rẹ̀ so àmọ́ ńgbà tí ọba wa jókòó sójú kan náà ó lè rádùn gbèsè ayé adùn gbèsè ayé ń bẹnu kéèyàn dìde kọ́kọ́ lọ wá dáadáa ni dídé kọ́ lọ́wọ́ dáadáa má jókòó sójú kan náà tẹ́tẹ́rẹ́ ọkàn yóò lódò kalẹ̀ lásán tí báwọn olódò náà lẹ́jọ́ ń kóra yín kánú yín olódò yìí sì fẹ́ kéèyàn ya ẹni tí wọ́n mọ̀ àwọn dàbí wọn ṣe dànkálukú fi má fọ́jú ta rọ́bà ẹ rí i pé ẹjọ́ máa péjọ síwájú lé bàbá kan ẹ máa jọ pààlọ́ fúnra yín tẹnìkan bá ti lè kú láàrin wọn ni ẹ kí ni kí lọ wá lọ ibi ni ọwọ àbá wa bẹ́ẹ̀ ni yọọ ẹ sì rí yóò lọ yóò dé ó lè sọdún mẹ́wàá gan òun mọ àwọn ah, òpin ẹ̀yin ò yí padà wọn ò lè yí padà torí ibìkan náà wọn wà omi adágún ni wọn ò lè yí padà. ó ní inni ra'aytu wuqufa al-ma'i yufsiduhu ó ní mo rí i pé tómi bá dúró sójú kan náà ẹ máa bàjẹ́ ni o bómi bá dúró sójú kan náà ẹ máa bàjẹ́ insala taba wa illam yajri lam yatib ó ní tó bá bẹ̀rẹ̀ sí ní sàn yóò ṣe é mu tí ó torí ẹ̀wọ́ náà má jókòó sójú kan náà. wọ́n ní wash-shamsu law baqiyat fil-ufuqi waqifatan lamallaha an-nasu min 'ujmin wa min 'arabi. wọ́n ní tó bá jẹ́ pé oòrùn bá dúró lójú kan náà tí ò jẹ́ pé ń wọlé ń yọ ń wọlé ń yọ yóò ti sú àbí òní ti sú yóò ti sú torí ẹ ẹ ti káwọn náà gbìyànjú tí wọ́n bá kó gold kó láyé rẹ̀ ṣé yọ kò ní wọn torí pé níbi tó wà èèpẹ̀ lásán ló ná èèpẹ̀ lásán náà ní gold nílẹ̀ ibi tó náà wa àmọ́ gbọ́dọ̀ bá kókó mẹ́ta kó wá síbi tí ò sí kálukú ah, wọn ní bẹ́ẹ̀ ni èèpẹ̀ níbi a ti kó lọ́n kálukú àfẹ́ débi tí èèpẹ̀ ń wà tó tó ti jẹ́ pé ẹja gbìyànjú àwọn máa wá tí wọ́n bá rí àyè láti lọ kẹ́kọ̀ọ́ yọ ọjọ́ kan ṣoṣo lọ́dọ̀ rẹ tí ọjọ́ lódò bẹ́ẹ̀ ni ọmọ tó ráàyè láti lọ kẹ́kọ̀ọ́ nìkan tẹ́ ẹ rówó láti fìràn lọ́wọ́ ẹ má sàrùn sí i nítorí pé tó bá lọ kọ́ tó bá dé yóò jẹ́ àǹfààní fún gbogbo àgbà ńlá yìí ni ẹ sì ọmọ lọ́nà ọmọ ló struggle fún ara rẹ̀ kí sẹ́yìn lẹ́dínláwó rẹ̀ ọ wá ní mo á gbà yọ̀ǹda lọ́dọ̀ òbí mi ẹ má pẹ́ ní yọ̀ǹda fún ẹ yọ̀ǹda fún ẹ yọ̀ǹda fún kọlọ ẹ ṣàdúà tó gbogbo eléyìí wọn bẹ nù nǹkan tí wọn yẹ ká mójútó ṣùgbọ́n tá a wá jáde lù wá sáà lè lọ gba visa pàṣẹ lọ kọ́ńtìrì kan láti lọ ṣe picnic kí ẹ bá àyàn ṣe máa ń lọ sáwọn àlùlé ayé ẹ wá gbé báàgì kọrùn bí ọmọ sùkúlù ẹ wá máa kiri ká kìnnìkan tó eléyìí náà bí wọn bá lówó ẹ ní wọn bá lọ ẹ tó sì mọ̀ pé ìyá rẹ̀ ò ní jẹ ìyàwó kò ní jọmọ kò burú wọn á pàdé lọ tó bá pọgbọn lọ lọkọ torí pé lómìn akramakumullah gbogbo ní sáńpẹ ní píkíníkì yẹn ìbàjẹ́ ní lọ sí tí yẹn bá máa ń travel ẹ rìzí náà lẹ lómìn lọ sí wàláì tó àmọ́ ẹni tó pé lọ kẹ́kọ̀ọ́ ni wàá múwèé rẹ lọ́wọ́ wàá gbé kámẹ́rà rẹ lọ́wọ́ nítorí pọ jẹmẹkọ ọyà fọ́tò rẹ ọkọ ọkọ nǹkan lẹ̀ ń pa rẹ̀ ó tún lọ bá àwọn tó máa ń rẹ̀ tún fún ọ lóye nípa rẹ̀ irú eléyẹn ó gbé ọpọlọpọ òwe láyé gbogbo ìlú bá dé gbogbo tó bá rí mẹ́ wàá kọ́ nígbà tó bá dé wàá nínú àwọn al onígbàkejì secretary general rọbìtọ ó ti fìgbà kan jẹ́ ọ̀gá kan nínú àwọn ọ̀gá jamiatul islamiyya madina rí bàbá yẹn rọhàl onírìn àjò gbogbo òlu láyé yìí sàṣàní olú tí ò lọ gbogbo òlu tó bá sì lọ yọkọ tíra ń parí ìwé méjì lọkọ ń pa nàìjíríà yìí ọ̀kan nípa ilẹ̀ yorùbá ọ̀kan nípa ilẹ̀ haúsá gbogbo olúlé ayé tó bá lọ yọkọ òun sẹ́mi kọ́ àwọn eléyìí ọ̀lọ́ wòran lásán bẹ́ẹ̀ náà ni Ibn Battuta láti more than a thousand years Ibn tó travel ká gbogbo olúlé ayé gbogbo ibi tó bá dé ń kọ̀wé nípa rẹ̀ àwọn fún wa lónìí ẹni tó lọ wo nǹkan kan bì kan pé wọ́n fẹ́ lọ lajú ọjọ́ làjú lásán ẹ̀kọ́ nípa ó lóun fẹ́ lajú òun fẹ́ mọ bóun nílùú ìṣeré òun ti ń gbókọ rẹ̀ ti pẹ́ òun láwọn ọmọ ìlú ìpúpọ̀ tó ń bá sọ̀rẹ̀ kò sí wàhálà nígbà tó bá dé tó bá ti ń wo gbogbo ohun tí ń wò kó sì lẹ́nìkan tí ọmọ lọ bá pé bóun ní nǹkan báyìí jẹ bóun ní nǹkan báyìí jẹ ẹni tí ò ní parọ́ fún un tọrọ pọ̀lọpọ̀ òwe tí wọn tún ń gbà mí kọrí nǹkan dín ni o kì í ṣe bí nǹkan ṣe wà ní nǹkan o torí pé ó lè jẹ́ pé àríjẹ mọdàrú kan ní sàlàyé fún torí pé owó tí wọn fún

ara àti ìsìn gbogbo àwọn magazine ilẹ̀ lárúbáwá lónìí ti ń jáde á rí i pé àwọn pages kan wà ń bẹ̀ tí wọ́n máa ń sọ nípa àrìn àjò ẹnìkan wà tí wọ́n máa ti ń travel ká gbogbo òlu tí wọ́n máa sọ fún wa nípa àwọn mùsùlùmí níbi báyìí àwọn mùsùlùmí níbi báyìí kí ni wọ́n rí ṣe kí ni jẹ wọ́n yà ẹni tó bá tó bá lágbára láti ràn wọ́n lọ́wọ́ wọ́n lọ sí country wọ́n lè sọ pé country mi wà tó pé ti ń jẹ wọ́n yà ní kókò sáwọn mọ́sálásí rárá ẹni tí ó bá ṣe sọ láti nù wọn àfi kó ṣe nínú ilé ìjọba ní tí wọ́n bá fẹ́ kọ́ masjid kan kọ́ àmọ́ àwọn ọgbà kẹ́nìkan kan tẹ́ ní síta ọ wà lórí ilẹ̀ yìí tọ́ a sì rí èmi ọ̀gbọ́ rí mo sì gbọ́ látàrí pé mo kàwé ìròyìn yẹn tí wọ́n bá lówó ẹbẹ́nu kí n lọ bẹ́ẹ̀ ni kí n lọ ra ilẹ̀ fún wọn kí n kọ́ masjid síbẹ̀ àǹfààní pẹ́nìkan ti lọ bẹ́ẹ̀ ni tó ni ẹ rí bòmí tẹ́pẹ́ àwọn obìnrin wọ́n fẹ́ múra nímúra mùsùlùmí jilbab wọn hijab èmi sì lówó ebi ẹnu kí n kó lọ ni kí n lọ pin fún wọn bẹ́ẹ̀ tó gbogbo nǹkan bá wọn àwọn tó bá rìnrìn àjò tó bá sọ ẹ tó bá fi accurate information tí wọn rí ń bẹ tó bá fi sọwọ́ sáwọn èèyàn yóò fún àwọn èèyàn láǹfààní láti lọ sáwọn èèyàn láǹfààní bẹ́ẹ̀ tó gbogbo eléyìí ń bẹ nínú téèyàn máa mú nínú rìn àjò ọ̀pọ̀lọpọ̀ nǹkan la mọ̀ láyé látàrí irú àwọn ìwé tán kọ bẹ́ẹ̀ so àmọ́ wà kò dájú páwa ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ káà náà máa ṣe bẹ́ẹ̀ nísìnyí ẹnìkan tó wá kẹ́kọ̀ọ́ ló gbọ́n sọ yìí tó jẹ́ pé bóyá ẹ̀kọ́ ọdún márùn-ún lọ fẹ́ kọ́ tó fi lọ àmọ́ kàn bí kò sì jáde níbi làásà nǹkan tí wọn náà lè ṣe tó lè fi contribute sí lọ síwájú àwọn èèyàn bíi pọ̀ ó lè kọ̀wé wípé Ògbómọ̀ṣọ́ àti Islam ọwọ́ ẹnu gbàtí wọn náà ti wà ń bẹ o ti rí nǹkan púpọ̀ kí ni nǹkan tí àwọn mùsùlùmí tí wọ́n nídìí ló gbọmọ sọ yìí tí islam ó tún fi lọ wájú ju bó ṣe wà lọ kí ni ń dì ìlọsíwájú èyí tó ti wà kí ni ń dì lọ́wọ́ torí ìwé tí wọ́n bá kọ kalẹ̀ ó lè jẹ́ pé lẹ́yìn ọgọ́rùn ọdún lẹ́nìkan kà wọ́n wá wá stọ́dì nílùú yẹn pé ṣé nǹkan yẹn sì ṣẹ́kù tó bá ṣẹ́kù wọ́n sì máa wọ́nà láti mú kó mbẹ́ àmọ́ tí wọ́n bá ṣe nǹkan yẹn kó wà ní rẹ́kọ̀d ẹnìkan ní mà yóò jẹ́ pé ibi tí ìwọ bá náà ló fi sí tẹ́lómìnà bá dé ni ìtumọ̀ máa kọ̀wé nù máa kọ̀wé báyìí tó ń kọ́ science and technology nínú ìwádìí rẹ báyìí tì ló ń ṣe wá sí ìwádìí lọ pé kí ni àwọn mineral resources tó wà ní ọwọ́ kó ṣèwádìí yẹn ó gbé jáde bóyá lẹ́yìn hundred years làǹfààní ó bẹ̀rẹ̀ lórí ẹ̀ àmọ́ wọ wọn nígbàgbé rẹ̀ láéláé torí ìwọ ló ṣe kíni ìwọ ló rìn débi tó wà. tòun tó yìnbó náà ń ṣe nu tí lárúbáwá ń ṣe tó kọ wọn fi kárí ayé ẹ kí tiwọn ma lórí pa kàn gba wẹ́ẹ̀rí akàn tútù láti gbé wẹ́ẹ̀rí pamọ́ wẹ́ẹ̀rí tí ò ní gbé owó ńgbà mí. sòṣùgbọ́n ńgbà tá a bá ṣe báyẹn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láàmú jáde ọ̀pọ̀lọpọ̀ àǹfààní láàmú jáde léyìí tó ṣe pé yóò sì wúlò fáwọn yìí nísìn ẹnìkan tiẹ̀ pé mo fẹ́ kọ̀wé nípa ayé mọ́ṣáláṣí tó wà lóògùn máa sọ yìí sẹ́mi pé sẹ́ńlá ni wàláì sẹ́ńlá ni so ńgbà tó sì ṣe ó tún wá ń ṣe lọ́nà tó tún ya máàpù fáwọn mọ́ṣáláṣí yẹn wípé ńgbà tó a rí mọ́ṣáláṣí kan bì àárí mi àfìgbà tá a tó tún débì kìlómítà mélòó ní bẹ láàrin wọn ó tó mẹ́jọ tó sì yẹ kọ́ wà bẹ́ẹ̀ sẹ́mi kan fà ní ńlá kan ni àwọn olówó àmọ́ wò pé ókè láàrin mọ́ṣáláṣí alákòókò yàtẹ́lẹ̀ kejì à ń fẹ́ kí mọ́ṣáláṣí ogún òhù láàrin wọn ìwọ ti ṣe ní rọrùn fẹ́ni tí máa ń bọ̀ so ìwọ ló gbé tí ń bẹ̀ yẹn jáde fẹ́ni tó fẹ́ ṣèrànlọ́wọ́ òfin ṣe rọrùn on the contrary àwọn tí èsè mùsùlùmí ilé ìjọsìn tiwọn bó ló ṣe pọ̀ tó lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí méjì péré taari sẹ́yìn kí ó ti kẹ́ni tó fẹ́ kọ́ bá kú ọkọ yọ níbi tó lárúbá kan ti wá sílùú yìí ó ní kí n mú nǹkan inú lò ó ti tóbi ọdún mẹ́fà mi mo á mú nǹkan ní ah ó nílò òyìnbó làwà ni mo nílò òyìnbó bá a sọ ebi lò òyìnbó sí máa rí ni ó ní chọ́ọ̀chì ni ó ti pọ̀ jù wọ́n láì jọyìn ló kó ń ó lòun ò lè sùn lò ẹ̀rọ tó bẹ́ẹ̀ ni tí ẹ̀sìn bá ń bẹ lọ́kẹ́yìn ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì mọ́ṣáláṣí ńkọ́ kò fẹ́ẹ̀ sí kò fẹ́ẹ̀ sí òdodo ọ̀rọ̀ nù fẹ́ẹ̀ sí torí pé wà náà àtún ní dààmú ẹ̀bẹ̀ ni ẹ̀hán ní dààmú torí di eléyìí báyìí wọ́n láì tẹ́ máa ń kọ́ wa yìí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ ń bá wa ni ilé ìjọ ẹ̀ mọ̀ pé mùsùlùmí ga wọn kàn ra kọ pẹkutu báyìí ni nígbà tí máa ń pè fún sọlá lólóó pé àwọn. so tẹ bá kọrọ àwọn ìwé òun ìwọ sílẹ̀ kìí ṣe tiẹ̀ ni pé bóun ni ó ṣe wúlò ṣẹbẹ nìkan wá sí NYSC ń bì òun kọ nípa Ògbómọ̀ṣọ́ ṣebí ìwé rẹ̀ ní ìsìn wọn ọmọ pé bí ó ṣe dànù ó ti dìwé tí wọn ń tẹ tí wọn ń tà nísìn kọ mọ pé bí ó ṣe dànù gbígbà tó ọmọ yíbo gan ni ìwé rẹ̀ ti di tí wọ́n tẹ̀ ní ìsìn officially Ògbómọ̀ṣọ́ north local government tí wọ́n ń tà kò sì mọ̀ pé ṣe bá wá ṣe iwájú ìpèrè kìrìkà kìrìkà ó yà wá gòdì ìfàlàwí ní òde yà wá gòdì tó bá wà nù. so ṣùgbọ́n subhanallah ìwé tó kọ ní ìṣó ti di tí wọ́n ń tà officially. àwa àmọ́ mùsùlùmí náà ẹ jẹ́ káwọn oṣù rẹ́kọ̀dù tó dáa lẹ́nà ọlọ́run bọ́ gbà fún wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu alaykum salaam. àwọn ń lò àwọn asọ́lẹ̀ kan pé ìwọ̀n báyìí báyìí sí àwọn ìgbà tó ń ṣe ìdá tó ń kọjá lára báyìí wọ́n kọjá lára. ìṣòro àwọn èèyàn wa wọ́n lè máa sọ pé àyè òkú àtúwá ni wọ́n ti ń gbé bẹ́ẹ̀ kan láti máa fi ẹ̀wọ̀n ṣe bóyá wọn fún lórí èyí tẹ̀ tí wọ́n ṣe. alhamdulilayi wọn tó wá sáṣìṣe wọn wá sáṣìṣe lágbọn nìkan àfẹ́ wàá fa àṣìṣe rẹ̀ yọ pẹ̀lú àlàyé ẹlẹ́yìn tó máa ṣe yẹyẹ ṣùgbọ́n kì í ṣe pé ẹlòmíì tó yàtọ̀ sẹ́ni tí ń ṣàṣìṣe lánàá ṣàṣìṣe ẹnìkan fún torí tẹ bá ti sọ àṣìṣe ẹnìkan fẹ́lòmíì ẹ̀ ń pẹ̀gàn rẹ̀ ẹni tí ń ṣe àṣìṣe nǹkan lọ́dọ̀ ọba ìwọ kan òun kan wípé à nǹkan báyìí báyìí tó ń ṣe tẹ bá sì lè tún ṣe báyìí báyìí ọba dájú. ntẹ̀sí báyìí báyìí báyìí tó wáá pẹ́ ká àwọn òwe báyìí báyìí bá mọ bẹ́ẹ̀ lásìkò náà fi gbà wàhálà yọ gbọ̀yọ̀ gbà á pé kàn kàn tó pé èèyàn sọ lójú gbogbo èèyàn kò ní gbọ́ kò ní gbà ẹni tí tó sọ kò ní ìdíkà sọ tó tó àti ní tá a fi lè àwọn aràn sí ìpèsè páàrin sọ̀rọ̀ rẹ̀ láì dáa fún ẹ dákun ẹ bá ń jíṣẹ́ báyìí fún wa tó bẹ́ẹ̀ lè ká lọ sí. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت